كلمتان حبيبتان إلى الرحمن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ a dúpẹ́ fún yìí òun náà lọ́ba tí à ń gbogbo ń wá foríjì gbogbo àwọn àṣìṣe wa ọba yìí ẹni tó bá ti fi mànà sọnù ẹni tó sì ti sọnù kò sẹ́ni tó pè sójú ọ̀nà àwọn anábì ọlọ́run ọba ń gbìyànjú ni àwọn àfáà náà ń gbìyànjú ni ẹni tí ń fìyàn mọ̀nà gan ọlọ́run àwa bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ àwa àti ìdílé wa ọlọ́mọdé asọ̀nù ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa mo kí gbogbo jama mọ́sálásí tí a wà ń bẹ̀ yín àti àwọn àjọ concern tí wọ́n ń gbìyànjú láti máa tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa lẹ́yìn náà mo kí gbogbo àwọn àlùfáà gbàgbàgbà tán bẹ́ẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn bàbá wa àtàwọn ìyá wa mo tún wá kí àwọn sheikh wa tí wọ́n bá ní sọ̀rọ̀ nísìnyí lẹ́yìn tó jẹ́ pé ọ̀rọ̀ ńlá ni abẹ́lẹ́ nínú àárín rẹ̀ kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ètò wọn ní kí a sọ òun náà ni albaitul muslim والمشاكل المعاصرة والحلول ilé mùsùlùmí àtàwọn ìṣòro tí à ń báyìí nínú ilé mùsùlùmí ẹ̀yọ́ miami ní ọba ní òsísòro à ń parọ́ ni ilé ayé tá a wà. tọ́wádé pé èèyàn ní ni àwa mùsùlùmí ni ó ká níṣòro nítorí pé ilé ayé ga ilé ìṣòro ni ba'da a'udhu billahi na shaitani rajim ọlọ́run bá ní laqad khalaqnal insana fi kabad ọlọ́run la dáhùn mi èèyàn sínú ìṣòro ọlọ́run pé ayé ó pè ní àwa dáhùn mi èèyàn sínú ẹ̀ àwa tá a wá súnmọ́ ọlọ́run ọba tá a jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ọlọ́run ní àwa àtàwọn tí ó ṣẹ̀sìn gbogbo wa àmọ̀bẹ nínú sòrò ẹnìkan tí ọ̀ràn sòrò náà lọ́lọ́run ọ̀la ẹ̀yọ́ màyá mi ṣe rí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ téèyàn fi kú nínú sòrò òun náà ní kéèyàn máa lọ lè gbọ́ túmọ̀ koran lọ́dọ̀ àwọn afa ṣe ojú ọ̀nà téèyàn ó tètè mú láti máa tọ̀ láti sin lọ lẹ́nu wọn bá èyí tó kù nínú ọjọ́ àti ọdún tọ́lọ̀ ń kádàrá fẹ́ yìí òun náà ni kéèyàn lọ lè darapọ̀ mọ́ alùsùnà àwọn òun náà ń pè ní alùsùnà òun náà làwọn mùsùlùmí tí wọ́n ń sìsì láàmù gẹ́gẹ́ bí a ṣe mú wa téèyàn bá ti jẹ́ alùsùnà kò ní jẹ́ mùsùlùmí gbogbo mùsùlùmí pátá òun náà ni wọ́n gbọ́dọ̀ jẹ́ alùsùnà táwọn kan bá ti wá yára wọn sọ́tọ̀ yìí pé àwọn òní máa jẹ́ alùsùnà ẹ̀yin ni alùsùnà o yìí ti ń sọ ni pé òun ò ṣe muslim níbẹ̀ yàrá bá tẹ̀lé súnà kí ló kù jọ́ ma wá ṣe ta ló mú súnà wá anabi ọlọ́run sì ní ká tẹ̀lé anabi ẹni tí ó tẹ̀lé anabi sọ lè pẹ́ muslim a lọ lè tún ìròrí yẹn ṣe gbogbo wa náà la gbọ́dọ̀ jẹ́ alu súnà ìdí wọ́n ń pè bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń tẹ̀lé súnà ojú sálá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn sheikh wa sọlọ gbogbo wa náà làwọn wa wò ìjà ń tẹ̀lé súnà látara ń tà ń bá ń sọ. èmi ò mọ ọkàn rẹ o ọlọ́run nìkan lórí ọkàn rẹ ọlọ́run ló máa léyìn ó sì mọ bí léyìn ṣe rí ìjẹ́ ń tẹ̀lé súnà nínú léyìn bá tẹ̀lé a sì máa bẹ lọ́wọ́ ọba kọ́lá ọmọdé wa lọ́nà tọ́lá àwọn mìíràn bẹ̀rẹ̀ dáadáa wọ́n dáadáa gbọ́n wọ́n bá fi dé tí wọ́n wa lọ́nà sọ wọn lórí ibú ọlọ́mọdé á wà nínú káti kàti ní ọmọ bá bọ̀ ọba kù díẹ̀ tí ó jáde láyé yọba rìn yọba rìn yọba rìn yọba wọnú súnà yóò sì parí bẹ́ẹ̀ ọlọ́run sì fi sálì jẹ́ náà rọ. àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọdé ara padà sí ibò wọ́n pe kíní kan ní àdádálẹ̀ alimọ̀dását òun náà ni ẹ̀sìn tá à ń ṣe tá àrà kọ́lẹ̀ fúnnu Quran àti inú sunna ọlọ́run ọ̀sọ́ ànábì ọ̀sọ́ àwa pè lẹ́sìn tọ́wádìí kan bá ń sọ̀rọ̀ bọ́gláàrì àbá ń sọ̀rọ̀ wíńdò àbá ń sọ̀rọ̀ fáànù àbá sọ̀rọ̀ plane nísìn ṣe é mọ̀ pé a gbọ́dọ̀ máa retí kánábì ó ṣe ká tó ṣe ipe akínlódé sọ wá lo gíláàsì sí wíńdò ẹ ṣé ànábì tó ń tẹ̀lé ṣé gíláàsì ló lò ọ̀rọ̀ ayé nìyẹn a gbọ́dọ̀ retí ànábì ká tó ṣe raṣọ tó wọ̀ ra bàtà tó wọ̀ kó o ṣe ra mọ́tò tó wọ̀ kọ́lé kọ́ kọjú èsì ibi tó bá wọ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀sìn lọ́ba pé ntọ́ ló ń ṣe ó mú evidence wá from Quran and Sunnah ipe ọlọ́wọ̀n ọba ni a ṣe anabi ni a ṣe kíni anabi ni a ṣe ọlọ́wọ́n bá ní yá ayọ̀ lẹ́dí ní àmọ́nù èyí ló gbàgbọ́ òdodo kutiba alaykum siyam báyìí a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní ẹgbàáwẹ̀ evidence la fi ń gbàwẹ̀ anabi ní sumu liru yati wa afturu liru yati tẹ́ ẹ bá rọ́ṣù ní kẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá rọ́ṣù ẹ ka ṣàbàn kó pé táàtì kẹ́ wá bẹ̀rẹ̀ àwẹ̀ ńjọ kẹta àwọn wa wókì pé sa rọ́ṣù àrọ́ṣù kí ọlọ́wọ́n bá ní wa akíyìmù sọ́dá àtàwọn àtúntò sàkà ẹ kírun ẹ ọlọ́wọ́n bá ní kẹ́ ẹ yọ sàkà ẹ kí tá a fi wá mọ́sálásí torí pé a ti rí ẹ̀rí pé ọlọ́run ní kálí síkí ni ọlọ́run bá ní kálọ̀ lè kírun olówó ti ń yọ owó rẹ̀ ti fi ń yọ sàkà àti kí ló ti fi ń yọ nítorí pé o ti rí ẹ̀rí pé ọlọ́run ní kálí síkí ni ọlọ́run ní kálọ̀ sàkà a ní fún wa ní ẹ̀rí nínú súnà a ó ní kò sínú koran kò sínú súnà àmọ́ báwọn bàbá ṣe ṣe kíni wọ́n ṣe gbé e kalẹ̀ bàbá wo láti bo ti bàbá alárúbáwá ni àbí bàbá yorùbá bàbá haúsá ni àbí bàbá yíbò whoever bó ṣe kó tó ń wo tó tọ́ba ti legalize nínú ẹ̀sìn pé n tẹ́ máa ṣe nìyí tàwa ní ẹ fún wa ní ẹ̀rí inú koran tó ní òsì inú sunna ó ní kò sí àní ṣe ànábìfin nígbà tó ń lọ nǹkan méjì lòún filẹ̀ fún yín taraktum fikum amrayn lan tadillu ma in tamassaktum bihima nǹkan méjì mo filẹ̀ fún yẹn ní sọnù tẹ́ bá ti ń tẹ̀lé kitaballah alukur'an wa sunnati àti sunna mi sunna anabi ni wọ́n pè ní hadith méjèèjì láàfin yanjú subahana rabi alasim tá n karùn kú nínú súnà lọ́wọ́ nínú ninu òun náà ni kákìrún wà nínú àdìsí láti rí pé méjì lágbọ̀dọ̀ kí lásùbà mẹ́rin lágbọ̀dọ̀ kí n súrì kò sínú quran ìyẹra rakata a je pe ń lọ papọ̀ ni ti ni ẹ̀sìn ti bàjẹ́ irun yídì oyè ọlọ́run

ẹ sì tẹ̀lé súnà ẹ tẹ̀lé ànábì ẹ̀yẹ́ mayami ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìfẹ́ kọ́ pọ̀ àwọn ti bá wa sọ̀rọ̀ wọ́n sọ náà lèmi náà ti sọ lélẹ́rí sẹ́ẹ̀rí lè mùsùlùmí lè ní àdánwò wà ń bẹ̀ kò sí yẹ kádàáwò wà ń bẹ̀ ni wọ́n sọ Kùránì kalẹ̀ fún wọ́n sì Muhammad kí ló wáá dé tọ́pọ̀lọpọ̀ wa lé ní tílé wa kò wá yàtọ̀ sílé kiri yó ilé wa ò yàtọ̀ sílé abọ̀rìṣà ilé wa ò yàtọ̀ sílé ológun ilé wa ò yàtọ̀ sílé àwọn baba aláwo ilé wa ò yàtọ̀ sílé àwọn adífá adáfá a wọlé mùsùlùmí a mọ̀ wá pèrè pé ṣé mùsùlùmí làwọn alájì ni àbí kìrìsìtẹ́nì ìyàwó tí ń lọ yìí ṣé kérúbù ni àbí mùsùlùmí ó ní mùsùlùmí náà ni ọlọ́run ọba làmálẹ̀ fún wa o ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ọdún tó kù tá a lò àtòsù ẹnìkan kan ọ̀mọ́ lẹ́yìn ọlọ olóníyọ pẹ́ kọlọ̀ lè yá olóníyọ yá kọlọ̀ lè pẹ́ nígbà tó àwọn amọ̀ tí wọ́n kọ fún ọ yẹn da fún kó dèrè fọ́ọ̀mù ààrẹ kọjọ́ tó ṣe kí ni kọjọ́ tó lọ ẹ̀yọ́ nígbàgbọ́ dodo ọlọ́run ọba ní. إن الدين عند الله الإسلام ọlọ́run bá ní ẹ má jẹ́ ó dàrú ẹ̀sìn tọ́jẹ́ tó wọn ọlọ́run tó wọn tẹ̀wọ́ gbà ìsìláàmù nìkan náà ni tó bá dé pé àyà tí mo kà tí mo fi dìde nìyẹn ṣe é mọ̀ pé ọ̀rọ̀ ti parí síbẹ̀ ìtọ́lọ́run sọ fún wọn ni pé má ṣàyé wá ọ gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì tó fi jáde láyé ìyàwó rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kìrìsìtẹ́nì tó fi jáde láyé àwọn ọmọdé kan wọn ò gbọdọ̀ ṣẹ̀sìn míì lẹ́yìn Islam tí wọ́n fi lè ṣẹ̀sìn míì nù léyìn òfò ti báyìí. ọlọ́wọ́n bá ní wa man yabtaghi ghayra al-Islami dina ọlọ́run ẹni wọ́n ṣe ẹ̀sìn mí yàtọ̀ sí Islam tẹ́mi ọlọ́run ọba fún ànábì sallallahu alaihi falan yuqbala minhu èmi ò ní gba ntọ́ bá ṣe lẹ́sìn ọlọ́run lè wọ́n ní gba ẹ̀sìn bọ́rísà ẹ̀sìn àwọn onígunnu ẹ̀sìn Christianity àti gbogbo àwọn ẹ̀sìn mi kọ́dà ìlòmí àlọ́wọ́ òsìn kankan òun òsìn Islam òun òsìn Christianity òun ọ̀lẹ́sìn àìlẹ́sìn náà ẹ̀sìn ni àìlẹ́sìn yẹn ẹ̀sìn ni kúfúrù ni wọ́n ti ń pè é ọlọ́run ní ọ̀sẹ̀ ẹ̀sìn oníwọ̀ lẹ́sìn àdẹ́gbẹ́ ọlọ́run ti ṣe ọmọ àwọn tí ò lẹ́sìn náà nìyẹn kèfèrí ni wọ́n náà ọlọ́run ní ẹni tọ́ba wá ṣẹ̀sìn mi yàtọ̀ sí Islam òun nígbà lọ́wọ́ ẹ̀ wọ́wọ́ fil akhirah tọ́ba wá di lọ́rùn tí à ń lọ táà ní padà wọ́n mọ́ mina lè káàsìrì yóò wà nínú àwọn tí ó ṣòfò lọ́rùn ni. ìtàn gbọ́yé nínú àyà yẹn òun náà ni pé ẹni bá ti jáde láyé láyé mùsùlùmù lọ́rùn yín lè ṣòfò lọ́rùn. èyí ni ó wàá di ọ pé kí ni islam gidi torí islam ti dàrú lẹ yorùbá islam àṣà wà islam tọlọ́hún wà àkọ́kọ́ problem ta ní nínú family wa lénìí oye òun náà ni pé ẹ̀sìn dàrú ẹgbẹ́jọ́ mọ̀ ní ẹ gbogbo wọn náà la ní bí eléyìí lọ CAC lọ́hún redeem àfa bàtà ìlójúkulẹ̀ Fatima lélẹ́yìí ìyá wọn òun lọ sọ́ọ̀sì mi ń kírun orí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀. ẹni bá ń sọ oye ń forí ibú sàyọ̀yọ̀ àbọ̀ ọ̀gbọ́n tí aláǹsọ ni láwa ni obìnrin ọ̀lẹ́sìn obìnrin ọ̀lẹ́sìn ẹ̀sìn tọkọ rẹ̀ bá ń sìn náà ni ẹ̀sìn rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ̀dọ̀ tó ń sọ yẹn ta ló sọ bẹ́ẹ̀ fún yorùbá lẹ́vù ọlọ́run ni wọn wá khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ọmọ èèyàn tóun bá ti dá sílé ayé tó bá ti jẹ́ èèyàn ẹ̀sìn lòun torí ẹ̀ dá wọn ẹ̀sìn náà ní ẹ̀sìn islam ìfún àwọn àlìjànú ọlọ́ọ̀ni ẹ̀yin méjèèjì torí ẹ̀sìn islam mo ṣe dá yín ẹ gbọ́dọ̀ má ṣe ẹ̀sìn islam torí ẹ̀sìn là á fi ń kọ́ṣẹ́ torí ẹ̀sìn là á fi ń kàwé torí ẹ̀sìn là á fi ń ṣòwò torí ẹ̀sìn là á fi ń raṣọ torí ẹ̀sìn là á fi ń jẹun torí ẹ̀sìn lọ́lọ́run fi dá gbogbo tó lọ́nda. ọlọ́ọ̀ni wọlé ṣe kálákálá kọ́ máa fẹ́ láti jẹ mìíràn ọlọ́run ajẹ́ pé ọlọ́run dá gbogbo nǹkan tá à ń lò fún wa kó lè ràn wá lọ́wọ́ láti rẹ́sìn ṣe kì í ṣe pé láti lè tì wá kù nínú ẹ̀sìn tí wọ́n bá lò ti gbẹ̀sìn ọ̀ wá fẹ́rí kanlẹ̀ fọlọ́n pé mo dúpẹ́ wọ́n mọ̀ ní mo ti gbẹ̀sìn ládùúgbò ọmọ pẹ́tọ́ bá ti gbẹ̀sìn ọ́ dàjòjì ni ìròrí rò ní jọta àwọn èèyàn má nínú ẹbí kò ní jọta àwọn èèyàn má níbi iṣẹ́ ìròrí rò ní jọta èèyàn má ládùúgbò wọn ni ẹ̀sìn ní ń kò ní mú kò ní jẹ kò ní ta kò ní bá yín ṣe ọlọ́mọdé àfi wá sínú wọn má wàá yọnu àwọn èèyàn o àwọn èèyàn kò sí tí wọ́n lè ṣe fún ọ nítorí wọn wá òsì lọ́wọ́ wọn ìyọnu Allah ni kọ́ ọmọ sí kínní kọ́ ọmọ wa wal-gayatu al-marjuwa fi nihayati al-umr èyí tí wọ́n ń parí lẹ́kún pẹ̀lú bá a ṣe ń ṣe nínú ilé wa yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ó yẹ à ń jáde nínú ilé yẹn wọ́n lọ lè bò wá mọ́nú sàárè àwa jáde ní mùsùlùmí ọmọ mi ò kú kò ní kú sí muslim ìyá mi ò kú kò ní kú sí inú islam bàbá mi yóò lo hundred years nílé ayé ṣètàn padà rẹ́yìn ẹ̀ náà ni ṣètàn lé wákà kí o ńlé wákà o ọlọ́run wọn ni yá ayọ̀ lẹ́bí náà àmọ́nù ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ìtẹ́kùnlọ́hà kọ̀tìkọ̀tì yóò dà kẹ́ bẹ̀rù ọlọ́run o yóò dà kẹ́ bẹ̀rù illa wa antum muslimun àfi kẹ́ ẹ kú ní mùsùlùmí ọ̀ya ẹni abagbẹ́rẹ́ lẹ́yìn ọwọ́ rẹ̀ gbẹ́rẹ́ tú gbẹ́rẹ́ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ pé ká yọ ọmọ mu ó sì kú lérí ẹ̀ kò sì túbá ọmọ ṣòfò a sì bá àwo tó fi ṣe àṣejẹ ipe kọ́nà lè bá a sí ọ̀ ń tẹ́fà Allahu akbar gbogbo ń tọ́hún wákàkì yẹn yìí pé kọ́ràn lọ́wọ́ kó lè bá jẹ́ èèyàn kò lè jọ́lọ̀ wọn o ìtọ́lọ̀ ń dá ní oṣù kínní ní ọ̀jẹ̀ tó bá ti jẹ́ ìtọ́lọ̀ ń dá o ti fẹ́ẹ̀lì nítorí pé ìtọ́hún wà òsì lọ́wọ́ ìtọ́lọ̀ ń dá ọwọ́ ọba adéda ló ṣe kínní ìlọ́wà kí lọ́dún tó ṣìnà. a sì ń pariwo ojoojúmọ́ iyyaka na'budu ìwọ nìkan ṣoṣo láàmásìn wa iyyaka nasta'in gbogbo òṣòro tá a bá nílé ayé tá a wáyé ọ̀dọ̀ ọwọ́ ọlọ́ọ̀nì kan láwọn ṣe kínní láwọn kò wá síbẹ̀ lọ́wọ́ rí atẹ́gùn gbólógì kó níyẹ̀ fún ọmọ ṣe kínní nígbà tá a fà tó ké tó mọ̀ tó fa tó gbọ́yé tọ́lọ́wọ́n bá ní má yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika ha, ẹni tó wọn bá ṣínà fún kò sẹ́ni tí ó tì í máa kò sẹ́ni tí ó tì ọ̀nà yẹn yọkàn máa ṣínà léra wọn wọ́n máa yọ mùsìkì ẹni tó wọn bá ti wá tilẹ̀kùn kẹ́ ẹ̀ fàlà àmúrísílẹ̀láhùn mí bá àdìhì ọlọ́run bá ní kò sí ní tí mo dá tó lè sílẹ̀kùn fún afa ti ké ó sì ti wá gbọ́ yé ó sì wá sọ fún ọ pé ọmọ ìyá àràgbélayé o ilé ayé ò ṣe wòran o àwọn àgbà lásìkò ni ìlà bẹ́ẹ̀ sẹ́wọ̀n kó ti ṣìnà creation ń one ń wárán lọ́wọ́ lọ́dọ̀ creation àwa fi create wọlé lókè sama ìdí wọn gbé ní islam yẹn islam ni pé ìwọ tó jẹ́ creation àti creation tẹ́jọ jẹ́ ẹ̀dá ẹ má wàá bùkátà sọ́dọ̀ ara yín ẹ̀yin méjèèjì ẹnìkan ní tọ́jú yín ló sì dá yín òun náà ní allah subhanahu wa ta'ala this belief ìdáhùn sèkùn sọfún alátàrọ ni ipe ọ̀ ò lè láwẹ̀ tọ́lọ́ lọ́wọ́ ọba òkú àwọn abọ̀rìṣà ó ní yáyọ lẹ́sìn àmọ̀nù ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo àmọ̀nù ni pé ẹ̀yin tẹ́ ti ní belief kì í ṣe pé ẹ̀yin tẹ́ fẹ́ ní belief ọlọ́run ọba ní kútìbà àlékún sí ẹ̀yin ńlá ní kẹgbàwẹ̀ nítorí pé tọ́ba ní belief tọ́ba ń gbàwẹ̀ ń sìn ó ti òun gbà òun fẹ́ panu fọba gbàgbọ́ ẹni eléyìí ni àkọ́kọ́ tá a kọ́ lunch nínú family wa ẹ ní ní nǹkan kan mi lẹ́yìn la ilaha illallah ayọ́mayá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì ó náà ní pé ẹ sọ lẹ́yìn ẹ di ibi tẹ́tì máa jọ́sìn fọlọ́ nínú lẹ́yìn ẹ̀sìn lẹ́yìn máa ṣe ń bẹ̀ tẹ́ bá ti jẹun tán tẹ́ mu tẹ́ sùn tẹ́ lómi ọlọ́run atẹ́gùn ọlọ́run àti fáànù àti èsì atẹ́gùn ọlọ́run nílò tí ọ̀bá sátẹ́gùn mọ́ gbogbo ìdẹ́ra omi tó wà ní bọ́ọ̀ tẹ́ ń mú jáde yẹn àtẹ̀yí tí ń rọ̀ tẹ́ ń gbé yẹn àti gbogbo àwọn fruit tẹ́ kó wọlé gbogbo ẹ̀ pátápátá afẹ́kọ́ràn yín lọ́wọ́ láti máa kírun ni. bẹ́ẹ̀ bá ti wá sọ lẹ́yìn di ilé tí wọ́n ti ń kírun ilé yín ti di ilé ṣètọ́ọ̀nù. ọlọ́run bá la amọ́lẹ̀ nínú Al-Qur'an bẹ́ẹ̀ anábìíní rahim allah rọ́jìlá nǹkan ọmọ mi lẹ́lẹ́yìn anábìíní ọlọ́run kọ́ bá ń kí arákùnrin kan ó dìde lóru fasọ́là ó sì wá yẹn náà fìlà tún mọ àìkọ́ta mùràtà ọ wá jíyàwó ẹ̀ náà fọ̀sọ́láti òun náà kíná fílà ọ̀yìn àbátí ìyàwó rẹ̀ wá tètè dá lóhùn nàdọ́ àfi wájú ìhà àlìmáà ọ wá kọwọ́ bọnú omi ọ wá yan sí ní ojú òun náà wá dìde ọ wá ṣe náà fílà ah, ànábì ni ọlọ́run kọ́ bá ń kẹ́ wọn. wọ̀rọ̀ himallahu imra'atan ànábì ni ọlọ́run kọ́ bá ń kẹ́ arábìnrin kan qamat min al-layl òun náà dìde lóru fásọ̀láti ó ṣe náà fílà fún rẹ̀

ó lè lọ mọ́sálásí tó bá wù àmọ́ nínú ilé òun ni mọ́sálásí obìnrin tó bá wá kí i ní mọ́sálásí táwọn ọkùnrin ń wá ládàrá ò ní tó yìí tó bá kí nínú inú ilé ẹ̀ ànábì nínú tóbìnrin bá kí nínú yàrá rẹ̀ ọlọ́lá ju yìí tó bá kí ń pálọ̀ ọkẹ́ lọ èyí tó bá pálọ̀ ọkọ ẹ̀ ọlọ́lá yìí tó bá ní mọ́sálásí àdúgbò wọn lọ èyí tó bá kí àdúgbò wọn ọlọ́lá yìí tó bá kí ní mọ́sálásí tòun lọ mọ́sálásí tòun ànábì bóbìnrin bá ṣe ń wọlé sí ni ládàá ọmọ sí kí ni ni wọ́n máa pọ̀ sí àmọ́kùnrin ọlọ́run bá ní wọ́n ká ọmọ ara ọ̀kẹ́ yìí ọlọ́run bá ní jáde lọ lè rúkú kó rúkú papọ̀ máwọn tí wọ́n ń rúkú ibo làwọn tí wọ́n ń rúkú wa ní mọ́sálásí tọkùnrin ọba wa mọ́sálásí ẹlẹ́ṣẹ̀ ni torí ọkùnrin galasi kọ́ mọ́sálásí alámìfin ní àwọn ọmọ yín múru àwòládẹ́kùn bisalá àwọn àbùnà ọ̀sọ́bà àwọn ọmọ yín ẹ̀ tètè máa jẹ́ wọn pá máa lọ lè kírun ní ó jẹ́ láti bọ̀ tán ré sọ́mà tó gbọ́ ọmọ ọdún méje méje wọ́n ti ṣí fáìlì fún o wọ́n ti ṣí fáìlì fún o kì í ti bàlágà o wadribuhum oyin aleha indal ashr sọ́mà tó gbọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ̀ máa já wọn lọ́rẹ́ alẹ́bí tó láàánú bó ṣe láàánú jù alẹ́bí ni ẹjọ́ ọmọ ọmọ tí ò tí ì bàlágà lọ́rẹ́ nítorí sọ́lá nítorí níta gbọ́yé ń bẹ̀ ni pé sọ́lá yẹn gan la torí ẹ̀ dáa àwa fẹ́ kọ́ máa pèpè alẹ́ kó tó dásìkò tí yóò di ọ̀ràn yẹn ní orí ẹ̀ wọ́fàdì kò bẹ́ẹ̀ nàlùmọ́dọ́ jẹ àwọn ọmọ ọdún mẹ́wàá ànábì ni ẹ má jẹ́ wọ́n máa sùn síra wọn o sexually problem máa ṣe kínní ọmọ adé ọmọ ọdún mẹ́wàá ànábì ni ẹjọ́ obìnrin ọmọ sùn lọ́tọ̀ kọkùnrin náà ọmọ sí kínní ọmọ sùn lọ́tọ̀ kọ́dà wípé yàrá kan náà lè bá ní ẹ̀ẹ́fẹ̀ kankan dá wọn láàrin tí kálukú máa sùn lọ́tọ̀ tó má yẹ lé lọ́sẹ̀ mọ́ra wọn ọmọ ọdún mẹ́wàá ànábì ni ilé yóò jóná o ilé yóò jóná o ewu ńlá ni ilé wa aṣọ di ilé ẹ̀sìn anabi ni masalul bayti lati yudhkaru Allahu fihi ilé tí wọ́n ti rántí ọlọ́run tí wọ́n ṣe náfìlà ń bẹ̀ púpọ̀ wal baytu lati la yudhkaru Allahu fihi àti ilé tí wọ́n rántí ọlọ́run bẹ̀ tọ́jú pé fíìmù àwọn máa ń ni wọ́n máa ń wò movies music dramas Allahu akbar kò sí ilé tí wọ́n máa pílè gbogbo tí mo sọ yìí tí wọn ò ní sọ bèdílé àwọn àlìjànú táwọn àlìjànú bá ti wá sọ̀kalẹ̀ síbẹ̀ ẹ̀ wá ní balance ọkọ àtìyàwó ní balance àwọn ọmọ náà ní balance torí tí wọ́n ń wò yẹn tí wọ́n bá ti wò tán kí wọ́n lọ lè practicalize ẹ̀ ní táwọn ọmọ ń wò yẹn táwọn fi ń sa yọ̀ọ́yọ̀ yẹn tí wọ́n bá ti wò tán kí wọ́n lọ lè execute gbogbo project yẹn ní padà débẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn nínú àwọn tó yẹ ká kó kù ní inú ilé anábì nílé tí mo bá rántí ọlọ́run ọba ilé náà ilé àwọn òkú wọn ṣàlàyé anábì lápèjúwe ilé tí wọ́n tán rántí ọlọ́run àti ilé tí wọ́n rántí ọlọ́run náà ni àpèjúwe alàyè àtòkú tí wọ́n jọra wọn òkú lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rìn káàkiri tá ń gbéra muslims eré ẹ̀ ti fúyẹ́ kò sí dáadáa kan lérí ẹ̀ mọ́ gbogbo àwọn ní tí wọ́n ń ṣe nínú ilé yẹn ó yẹ kèé nǹkan tí wọ́n lè fi rí ọ̀nà ọlọ́run ọba Allah nínú àwọn nǹkan tí a mójútó tí lè wọ́n fi dáa ẹ̀yọ́ màyá mi tó fi jẹ́ lè mùsùlùmí òun náà ni kí ọkọ ọmọ sojúṣe rẹ̀ kíyàwó náà ọmọ sojúṣe rẹ̀ ojúṣe ọkọ òun náà ni pé kó o mójútó wọn kìí sọ owó nìkan ni kó ọmọ kó fún wọn owó náà wà mbẹ́ni ẹlòmíín náwó oyè amówòrò wúlò nítorí pé àwọn ọmọ yẹn yẹn náà ni wọ́n fi ń ṣìnà èmi máa sọ fún àwọn ọmọ tí wọ́n bẹ lọ́dọ̀ mi àtàwọn ọmọ mi àtàwọn ọmọ tí wọ́n gbọ́dọ̀ mi mo ní gbogbo sẹ̀mú bá rí tá lóṣù àtẹnata rà tata àti iyọ̀ àti epo àtòróró sẹ́ni gbogbo ohun tí à ń jẹ lóṣù níye báyìí ni máa ń jẹ o sẹ́ni gbogbo ohun tá à ń jẹ yẹn a fẹ́ kó tún ọpọlọ yìí ṣe ni o ká lè mọ̀ pé láìláha ìlàlà ká sì máa kẹrun lásìkò tá a bá ti wá jẹ gbogbo kínní yìí tá a bá kẹrun lásìkò a jẹ pé awéṣì gbogbo tá ṣe kínní gbogbo tá jẹ àti tá lò. ìwọ ọkọ òun náà ni kọ́ ọmọ wa tọ́jú lẹ́fẹ̀ẹ́ náà ṣáàlì ilé wo ilé ẹlòmíì ti wo látara ìrí tọ́jú ilé ẹlòmíì ti sán kò wó àmọ́ ti sán sẹ́ni rẹ bá ti wo ọmọ lọ lọ́tọ̀ ìyàwó rẹ lọ lọ́tọ̀ ìwọ náà lọ lọ́tọ̀ tó ti sán ẹ máa wà nínú ilé lérí ewu ẹ kọra yín lẹ ẹ sì sálẹ̀ ìjọkọ̀ àti ìyàwó. ọlọ́ni wa alẹ́ mọ̀lúdi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́jọ́ kọ́ ẹ̀yin tí wọ́n ń bí máa fún ẹ̀yin lẹ́ẹ̀ máa fún wọn lówó tí wọ́n máa ná ẹ̀yin lẹ́ẹ̀ sì máa daṣọ sí wọn lọ́rùn askinuhunna min haythu sakantum min ujidikum ẹ̀yin ni kẹ́ẹ̀mára kẹ́ẹ̀má kẹ́ẹ̀má sanwó lé gbogbo ẹni máa ń gbé responsibility rẹ̀ fún ìyàwó ẹ̀ ilé òun náà ní kò náwó fún àrìjáàlù kò wà múni ọlọ́run láwọn ọkùnrin lọ́gá alẹ́ nìsá lérí àwọn obìnrin bímọ fọdọ́lọ́ lọ́wọ́ bá àdánwò alábàd àwọn ọlọ́run la gbé àwọn ọkọ lérí yín ẹ má má gbéra yín lérí ọkọ ọlọ́run ti tó mọ́mọ́ dàrú tí wo obìnrin bá ti dàrú pé ọ̀fẹ́ kọ́ máa jẹ́ lérí rẹ ọ ti dàrú bọ́ bá ti dàrú ilé ìwọ̀n ní balance àwọn ọmọ náà fẹ́ ṣe nǹkan kan ah, ẹ̀dídádé òde ẹ̀ fún wa àwọn ọmọ yẹn mọ̀ pé wọ́n náà lọ́gàá àmọ́ tí ọba ti dá àwọn ọmọ yẹn mọ̀ pọ̀ lọ́gàá ilé yín ti sàn ló ṣe jẹ́ pé àwọn ọmọ yìí ó ti yẹ wọ́n máa wò yín tí ìyàwó ọba ti gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àwọn ọmọ ò ní gbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu àtìyàwó àtàwọn ọmọ yẹn wọn wà níjó lóríire bàbá tí ń dààmú tí ń lọ tí ń bọ̀ tí ń sáná ní tí ń sì ń dààmú lásìkò òdò lásìkò ẹ̀rùn tí wọ́n ń kówó kalẹ̀ tẹ̀wá recognize it àwọn obìnrin wọ́n ti wó ilé ara wọn pẹ̀lú kéèyàn máa appreciate tẹ́ ẹ bá fi yàrá kan oyé yàrá kan ṣe lé tẹ́ ń gbé bẹ́ẹ̀ láìlọ́nù lẹ́fi ṣe window láìlọ́nù lẹ́fi ṣe ceiling láìlọ́nù lẹ́fi ṣe lẹ́kùn kò sí búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ẹ̀ kàn mọ́lẹ́jì ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ tí ọba wa gbìyànjú tọ́ wa kọ́ duplex fóbìnrin sọmọ pé ẹ kó dúpẹ́ yọ sọ fún ọ pé ṣé ń tẹ́gbẹ́ ń kọ́ ni wọ́n ṣe kí ni ni wọ́n kọ́ kalẹ̀ ló ṣe jẹ́ pé bọ́ọ̀bá lọ́ọ́ tẹ obìnrin lọ́rùn ó sì tè ànábì ni wọ́n mú òun tó wọ́n ṣó iná fóun bí iná ó ṣe rí olóhùn wa rí i pé àwọn obìnrin ló ṣe kí ni àwọn ni wọ́n pọ̀ jù mẹ́ kí ni wọ́n wá ṣe wọ́n ní wọ́n máa ń ṣépè púpọ̀ nù lẹ́yìn yóò ṣépè lọ́mẹ̀ yóò sì padà wá jẹ nǹkan nígbẹ̀yìn ayé ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n appreciate ọ ma kí ọkọ rẹ pé ẹ ma kú náà wà náà ẹ ma ṣe wà náà ẹ ma kú àkólé kan lérí wa kí ni mo wá ṣe à ẹ bẹ ra sílípàsì seventeen naira fún mi ní àná ètò wọn pè lóbìnrin dáadáa nù ètò wọn pè lóbìnrin dáadáa nù tọwọ́ ma wọ́n pẹ́ ẹni tí ń dúpẹ́ lérí kékeré yìí tá a bá ṣe ńlá fún yóò ṣe kí ni yóò dúpẹ́ ṣé tóbìnrin bá ti wà humble sọkọ ẹ ọkọ yóò nífẹ̀ẹ́ yóò wà nífẹ̀ẹ́ àwọn ọmọ tó bí tóbìnrin bá ti gbé ẹ̀wù gbéraga wọ̀ ọkàn yóò kórira yóò wá kórira àwọn tóbi gbogbo sàtífíkẹ́tì rẹ yàwó mahatil muminat gbogbo qualification yín gbogbo civilization yín gbogbo owó tó wù kẹ́ ní àárín àwọn kálíbà tó wù kẹ́ wà ẹgbẹ́ gbogbo ìsábì ọkọ òun náà ní ilé òfin ní sán tẹ́ bá ti gbéra yín lékè ọkọ ilé ti ṣe kíni ilé ti wó ilé wa ọlọ́run níjọba jẹ́ o lẹ́yìn náà. nínú àwọn nǹkan tá a mójútó nínú ilé òun náà ni kọ́líbù ní filibéètì ọkàn àwa tá a jọ wà nínú ilé sẹ́rí ọkàn yìí òun ni engine ti ń darí mọ́tò ibi engine bá ń lọ ni táyà ń lọ àbí ibi engine bá ń lọ òun náà ni bọ́dì ń lọ ọkàn tó ti gbádùn ojú ọmọ rí ń da ẹnu ọmọ ń sọ tó ṣe ni tọ́ da. ọwọ́ ọmọ ń sin tọ́da ẹsẹ̀ ọmọ rìn lọ́bi tí ọ̀dà tọ́kàn bá ti bàjẹ́ ojú ọmọ wa wòwò kú wò ee tẹ́ bá ti wọlé àwọn èèyàn tẹ́ bá ti rí tẹlifíṣàn gbangba báyìí tẹlẹfẹ sálámà sí wọn tẹ́ wá ń rí àwọn mísíkì tí wọ́n kọ mísíkì ń bẹ àwọn aṣẹ́wó tí wọ́n ń jó ni wọ́n ń pè bẹ́ẹ̀ o tí wọ́n ń jó òhò ẹ lè mọ̀ pé ọkàn àwọn tó wà nínú ilé ti ṣe kí ni ẹ ti bàjẹ́ tọ́kàn wọn bá dáa ni oye wọn ò ní gbé tẹlifíṣàn kalẹ̀ oye ní twenty four hours káwọn èèyàn máa ṣe kíni káwọn máa wò torí pé àǹfààní tíntín báyìí lọ́wọ́ à ń bẹ̀ ìnira ní gbogbo yìí tó kù téèyàn máa náwó lọ́mọdé owó sì ní yọ torí tí ń wò ni tọ́mọ bá ti wò wọ́n kú ara rẹ̀ ó lè tára ẹ bá ti lé yọ bóde yọ lọ lè ṣe kíni yọ lè ṣe ṣekúṣe torí ojú rẹ̀ ti rí ní tí ò yẹ kí ṣe kíni kò rí ọmọ yìí ti ń yẹ yọ máa padà má báyìí ti máa wo tẹlifíṣàn tó o bá ti mọ̀ pé o ní tv guide nínú ọpọlọ rẹ tẹlifíṣàn nínú ilé haram ibi tá a lu ayé dé yìí ọ̀ọ́kàn máa náwó lọ́mọlé wọ́n sì máa yàtọ̀ gì o ní mọ̀ pé ìwọ náà ni òun fọwọ́ ara rẹ ṣe ara rẹ èyí lè ní tẹlifíṣàn lé kó ní dvd àwọn educative cd àwọn programs lectures àwọn nǹkan tó lè improve ẹ̀ ní knowledge ẹ̀ nínú education rẹ̀ both western and islamic tọmọdé mọ̀ pé ah, dádì lẹ́yìn táwọn òyì dádì ọ̀jẹ̀ gba nǹkan mi láàyè mọ́ àmọ́ twenty four hours ipe mo fẹ́ sùn náà ẹ lè wo tẹlifíṣàn àwọn àfáà ní òun tó òun ti sọná sí inú ilé ara ẹ̀ kọ́lọ́mọ́jì lè wá bàjẹ́ o ọkàn tá a wá wì anabi ni ala inna fil jasad mudgha anabi ni bá a ṣe ẹran kan bẹ nínú ara yín idha salahat salaha al jasad kullu tó bá ti dá gbogbo ara yín ní ọ̀dà fàyísà fásadà ti fásadà jásàdù kúlù tọ́ba ti bàjẹ́ gbogbo ara ní wọ́n bàjẹ́ aláwa yẹ kọ́lù anábì ni ọkàn ni rìn fáàsì o ọkàn ní ẹja mójútó wọn ò ní ká ara wọn ò ní ara là ń mójútó púpọ̀ à ń ra aṣọ à ń ra bàtà àyè à ń sì ń fún wọn lóúnjẹ àmọ́ ọkàn yẹn ń dípẹ́ta tọ́kàn bá ti bàjẹ́ ara náà padà ṣòfò ọmọ tó lọ kílọ̀bù tó dé láago méjìlá òru táwọn lè mú táwọn tí wọ́n ń fi èèyàn sóògùn owó tí wọ́n sá wẹ́lẹ́wẹ́lẹ́ sábà pé dáàdì rẹ tọ́jú rẹ ó sì ní bọ́dì dáadáa ọ̀ndán ó sì lára oúnjẹ nutrient àmọ́ kí ló sọ ọ́ di olórí ibú torí pé ọkàn rẹ ṣe kí ni ọkàn rẹ ti bàjẹ́. bọ́kàn bá sì wá da kọ́mọ yẹn kọ́jà pé tòun wọn bá ń ti rí jẹ náà àmọ́ pé tálíkà lélẹ̀ àmọ́ kàn rẹ da bàbá yẹn ọmọ dúpẹ́ lójoojúmọ́ bàbá wọn ó sì jèrè ọmọ yẹn lọ́jọ́ alẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àwọn alárìsìkì àyè sábà mójútó kan ọmọ ara là máa ń ṣe kínní ìlà mójútó tọkàn bá ti wá dípẹ́ta ara náà padà parun kọlọmọdé àparun àtàwọn ọmọ wa o inú táàfin táàfin rọ ọkàn náà ní káwọn ọmọ yẹn ọmọ kírun dáadáa mọ fi irun ṣe lẹ́nu lé rẹ pàtàkì irun ju assignment school lọ torí pé torí irun Ọlọ́run ti dá wa ìwé táwọn máa ń kà yẹn wọ́n ń kà nítorí irun ni owó tó ń ṣe òun ṣe nítorí irun ni òun gan lọ wá kí láyé gbogbo ń tàbá wá ń ṣe bá àti ṣe wá sí lọ́wọ́ ìbáṣepọ̀ ní bàtọ́ tàbá dìde rádaràdà là ń ṣe rádaràdà là ń lókùtà ṣe kọ́lọ́mọ jà ṣerú ẹ̀. wọ́n ń jagun lọ́wọ́ ọlọ́run nípa ìdá kúntà fi fa àkọ́mùtà làwọn mọ̀sọ̀dà ọlọ́run bá ní ogun lẹ́ ń jà ẹ̀ ń jà torí ẹ̀sìn ni o ẹ̀fẹ́ fẹ̀mí ilẹ̀ nítorí ọlọ́run àmọ́ ẹ̀wò òun náà ní ìbádà tó lọ lágbára jù lẹ́yìn ìgbàgbọ́ tọ́mọ bá ti ń kírun ẹ̀mí ọmọ rọ̀ lẹ́yìn náà ó lè fa àlẹ́ àwọn àfa tí wọ́n máa ha ní Quran kì í sáà àfa tí wọ́n máa ran ní èròjà lọ́jà o ẹ̀ máa dáńpẹ́ lóròjà wà lọ lè ra eré adápọ́n wá àtàrí mẹ́jọ kò sì wá ra ẹ̀yìn ìjàpá ẹ̀yìn adìẹ àwo àwo dúdú ike funfun bọ́ọ̀ bá ti nájà àwọn yìí ni ó ti sọnù ilé yìí ti dàwó torí pé àwọn ànábì ọlọ́run ọba wọn á bá ìbọ̀rìṣà jà ni walaqad ba'athna fi kulli ummatin rasula an ibudu Allah wajtanibu taghut ọlọ́run ọba ni gbogbo ànábì ọlọ́run ọba wọn wá fi ìjọlọ́run nílẹ̀ òun nìkan ni ẹ sìn ẹ sì sàdúrà tẹ bá ní sòrò wọn wá lé àwọn yẹn kó inú taghut ojú ọ̀nà ṣètọ́ òun náà ni agbára òkùnkùn agbára òkùnkùn òun náà ni agbára ògùn agbára àjò tí wọ́n gbélé lọ́wọ́ tí ó ní à bó ṣe lọ nǹkan ó ṣe nǹkan kan ò lè ṣe àfi tọ́lọ́ bá ṣe tán láti ṣe kíni láti ṣe. àfáwọn àkànmọ́lé bá mo ní ẹ sì wá bẹ̀rẹ̀ sí tó ń gúnṣẹ́ fáwọn èèyàn ibi kan máa fi wẹ̀. ó ní à bẹ́ẹ̀ bá ti gbọ́sẹ̀ yẹn fún wọn èmi máa sọ fún wọn yín pé kí wọ́n fẹ̀mí sí ọ̀sẹ̀ yẹn ọlọ́run bá nìkan fi ẹ̀mí sọ́dọ̀ rẹ̀ mo níbi tẹ́ ti fẹ́ẹ̀lì náà ṣíríkù ní à ń pè ní pé nǹkan téèyàn fi ṣẹ́gbẹ́ àdúrà pé ntàdúrà lè ṣe òun náà lè ṣe kíni òun náà lè ṣe ẹ wá ní kọ́ máa pe ọlọ́run èyí tẹ́ gbélé lọ́wọ́ kí n lè fẹ́ kó fòun ṣe tọ́ba wá rí ti ń fẹ́ ni ọlọ́run ló ṣe ẹ̀mí rẹ̀ ọlọ́bẹ̀ àbí onílọ́bẹ̀ yóò lọ́bẹ̀ náà ta ni wọ́n sọ̀kò owó fojú òrò wọ́jọ́ nípa babaláwo pé iṣẹ́ yẹn dáhùn mo ní ṣáàṣì ẹ̀sìn tara yín èyí tí a lè máa lò náà làgbo jẹ̀díjẹ̀dí àgbo nínú eré fífọ́ mẹ́dísìn àbá àtọ́ba máa gbó mójútó yọ gba aládàá tó gba aládàá ọmọ àgbo ọmọ àgùnmu nárun ó ti yé àgbo di àgbo ó anything tí máa ń ṣe ìwòsàn eh, àrùn ara àrùn ara àrísí kìí sàrùn òsì kìí sàrùn òsì kìí sàrùn àfẹ àfẹ kọlọ wọn bá wà change the situation kò sì sí tó lè change the situation yẹn lẹ́yìn kó pe Allah Ọlọ́run fi ní wa qala rabbukum ud'uni astajib lakum Ọlọ́run ni ẹ pè mí dáyín lóhùn bọ́ọ̀ bá tó bá ń sóògùn kí lọ́ọ́ fẹ́ sàdúrà fún kí àdúrà wúlò fún bá ló sì jẹ́ pé ẹni bá ń sóògùn onírun ẹni bá sì ń sóògùn láwẹ̀ àmọ́ tó bá lóògùn lẹ̀ Yorùbá méjì ni oògùn àrùn àtògùn tá a fẹ́ fi yí kádàrá òsì àti kípa ayọ́mọ́sẹ̀ kínní ọmọ kàwá àdúrà lànà filẹ̀ fún wa nígbà tí ń júwe aburú aburú ń bẹ ní débẹ̀ ibi mo ti lọ ní sọlá àwọn ọmọ yẹn mọ lọlẹ ha koran lẹ́yìn náà wọn ọmọ wa gbàwẹ̀ alamisa àti mande thirty forty fifteen ìyàwó rẹ̀ má gbàwẹ̀ ọkàn yìí àwẹ̀ máa ń rọ ọ ni làlàáfin ní òun ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín làálàkùn tàǹtàkùn kẹ́lẹ̀ bẹ̀rù ọlọ́run torí anabi náà tẹ́kíwá ahùnà anabi ní bìíní bẹ̀rù ọlọ́run bá wà ọkàn lànàbì rí fàásì ọkàn yẹn ò lè lálàáfíà àfi tí bẹ̀rù ọlọ́run bá ṣe kíni nínú tí máa mú yàn án níbẹ̀rù ọlọ́run lọ́kàn ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa gbàwẹ̀ ẹ wo ní Ramadan ẹ wo gbogbo àwọn ọmọ tá àti gbogbo àwọn ọmọ gbogbo kí ni máa ṣẹlẹ̀ alukọ́rọ̀ tí wọ́n máa ń gbà làmísì àti mande náà ni wọn ò ní débọ̀ stop mọ́ àwẹ̀ anábìnrin asọ́mù júnà anábìnrin sọ ẹ̀rẹ́ àwẹ̀ ìdí lọ́wọ́ ni ìmọ̀ ń díyàn lọ́wọ́ ni láti má lọ lè ṣiṣẹ́ ṣetán abafẹ́ kele wa ó tò ẹ nírọ̀lẹ́ mọ́ndé báyìí a máa gbé wọ́tàmẹ́lọ̀ káàkiri wọn a àfẹ́ break àwọn ọmọ yẹn wà láàyè lẹ́yìn ọdún kan ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pẹ́ ah, ọlọ́mọ dúpẹ́ torí ṣe rí ayé ń bí làá ti máa jẹun ọmọ ó lè jẹun ọmọ tọmọ ẹ bá ti yọ ọmọ ta ọ̀run làá ti máa jèrè ọmọ ó lè jèrè rẹ lọ́run tó bá ti yọ ọmọ ta ìdí òní jẹ́ ọyọ ọmọ ta náà ni kí o tún ọkàn rẹ̀ ṣe tọkàn rẹ̀ bá ti wá dáa ọ wà jẹun rẹ̀ láyé ó jèrè rẹ̀ ní ọ̀run owó tó sì náà pọ̀ wá jẹ́mọ̀ bá rí ti àwọn ọmọ tí wọ́n ti dìdàkudà owó tí àwọn òbí wọn ń ná lérí wọn kìí sọ owó kékeré tí wọ́n bá tún dára tán owó tí wọ́n ná tán fi ń bẹ́ẹ̀lì wọn kìí sọ owó kékeré ọ̀kan ọ̀kan ó sì wá mugbó mugbó fáátì tí eré padà wá dàrú mo ti sọ fún dáàdi rẹ̀ London lọ́wọ́ mo ní ẹ mójútó ọmọ yìí bàbá yìí sì mílíọ̀nù ní ọ̀bátá wì ó ti kó mílíọ̀ bílíọ̀nù ní mo ní ẹ mójútó ọkàn ẹ̀ òun náà lọ́wọ́ dàgbà ní gbogbo àwọn ọmọ tí bàbá ń bí gbogbo pápá ti lọ́wọ́ ńlẹ̀ yìí eré ọmọ ti dàrú ẹ dákun àǹfààní o kọ́kọ́ máa gbà mọ́dé lásán kó sì máa kírun. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà àwọn ọ̀rẹ́ tí wọ́n máa bá rìn ìyàwó ọ̀rẹ́ tó ti ń bá olórí ibú rìn wọ́n padà balẹ̀ yín jẹ́ o tọkọ ọ̀rẹ́ bá ti ń bá àwọn olórí ibú rìn wọ́n padà kó bá yín torí tí wọ́n máa ṣẹlẹ̀ ni pé báyẹ̀ wá ṣe rí ẹdíkáyé tí náà ṣe kí ẹdí kò rí bẹ́ẹ̀ lẹ́yìn náà al-mashakil nínú àwọn ìṣòro tá a wá ń kojú láwùjọ wa nísìn nínú àwọn ìṣòro tá a ń kojú alákọ̀ọ́kọ́ òun náà ni ìṣòro òṣì ọlọ́run wàlànà ìbílú wọn nà kún bìṣe ọlọ́run ló wọ́n dàn yín wò bìṣe in pẹ̀lú tíntín báyìí bìṣe in pẹ̀lú tíntín mínà lè kọ́wò òun máa dáyà já yín wọ̀lú jùà òun máa fẹ́jú pa yín wọ̀n náà mínà lè amúwálì wọ̀lẹ̀ àǹfọ̀sọ̀ wọ́n sàmàrà kí ẹ ti gbọ́dọ̀ máa lówó lọ́wọ́ yọ̀ọ́ làwọn àsìkò kan tẹ̀ ní lówó ẹ̀ ní lówó tẹ̀ ná bó ṣe kẹ́ lágbára tó nílùú nìkan dá lọ́wọ́ yín ẹ sọ fún ìyàwó àtọkọ wípé nínú ilé a máa mọ́lẹ́jì nígbà tí ó bá sí a sì máa ṣe dáa a máa náwó nígbà tó bá sí kínní nígbà tó bá wà ilé tó lè balance ni ẹ ti ẹ ti lẹ àdánwò mọ́ inú pálọ̀ yín tẹ́ ẹ máa ṣe kínní tẹ́ ẹ máa wò ó pé ájíà ìní sáré kọ wá kọlu tírélà àwọn ìyàwó ọjọ́hún wọn ni wọ́n máa sọ fọ́kọ wọn pé ẹ bẹ̀rù ọlọ́run o ìtàlẹ̀ ń yìí o ẹ má lu jìbìtì wálé o tẹ́ ẹ bá lu jìbìtì wálé ẹ wọ̀ ná àwa tá a bá yín jẹ́ ń bẹ̀ náà wọ̀ ná káwá ṣe sùúrù lérí ibi ayé ọ̀dà adùn náà ọ̀run lọ obìnrin tó ti sọ yín fún yẹn dákun ṣe èyàn mú kàmọ́kàn obìnrin ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì lórí ibu látàrí ojú kòkòrò ayé ayé ń sì tó wọn lẹ́yìn sáré àtàárẹ̀ oṣù yìí nínú àwọn problem ni contemporary trials nínú àwọn problem tá à ń fèsì láwùjọ ni kí ni solution lérí oṣù jama kí ni solution jama gẹ́gẹ́ bí ẹni tí mo ti sọ fún wa yìí ọlọ́wọ́n ọba ní innalladhina ta'buduna min dunillah ọlọ́ni gbogbo àwọn yìí tẹ́ gbàgbọ́ tẹ́ gbàgbọ́ la yamlikuna lakum rizqa wọn ò lè sáré sìkí fún yìí fàbùtẹ̀gù ìndàlá ìrìsíkà ọ̀dọ̀ Allah ni ẹ wá rìsíkì lọ. jàmá mùsùlùmí wọ́n ní ọlọ́run sọ pé ká wá rìsíkì lọ́dọ̀ Allah kí ni wọ́n rìfà sí prayer àdúrà lóògùn owó tába ti bá ọṣẹ nínú tọ́lẹ̀tì ẹ tó fi wẹ̀ nínú wọ́dúrópù ẹ ó ní kankan tó ń tọ́lá kọ́ni ò lè bá a sí you are not a pẹ̀lú àyà tí mo kà yín Suratul Ankabut àyà seventeen ẹ̀rọ ayá mi tá a nàbí bá sà tó bá jí làárọ̀ àdàbí òní Allahumma inni as'aluka ilman nafi'a ọlọ́run fún mi ní ma wà rizqan tayyiba ọlọ́run sà fún mi lárísìkì kí ni ànábi fi ń bẹ̀rẹ̀ lárísìkì yẹn ẹ́ àdúrà òsì máa ń wọlé òsì ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ jẹ́ kí break broken home òsì wà nù tí máa ń jẹ́ kọ́sẹ̀lẹ̀ bọ́pọ̀lọpọ̀ ọlá àti ìkẹ́ bí ṣe máa ń balẹ̀ jẹ́ oyè bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ òsì náà máa ń ṣe kíni ni máa ń balẹ̀ lọ ọ̀ ṣàdúà lẹ́yìn bàtà wà ṣàdúà tán kọ́ rọọ wá jókòó o fi mana kíbi ha wọ̀kùlù mi rìsíkì hi ọlọ́ni ẹ jáde ẹ lọ ẹ wá rìsíkì lọ ó lọ ọ̀kan rìfà oye wọ̀fí sàmá yìí rísìkòkò ọlọ́run ní lókè sọ́mọ náà rísìkò wa aláàánú wọn pàṣẹ sọ́ba ti pé tán fọ́ọ̀mù sùfì mẹ́nà kíbi à ìwáṣẹ lọ wọ́n sùn lé bọ́nà kaba di wá mi bọ́ba kò lẹ́nu iṣẹ́ wá mi bọ́kàn ọba lọ déédéé tó wá mi torí pé tí yóò sì bá wọlé ìyàwó rẹ̀ lọ. àwọn ọmọ rẹ̀ ó ṣe kí ni ọ̀dọ̀mọlọmọ ẹ má jẹ́ àtàrà àjàmá obìnrin ọ̀lẹ́mi bàbá kan láì pẹ́ yìí ó ní ìsáàsì ó ní òun sì wá mú ìyàwó òun mú lọ sí London àwọn lè kí àwọn ọmọ ìyàwó bá lóun ọ̀ wálé mọ́. ó ní ozaz ṣe báyé oṣooṣi náà nù mo ní oṣooṣi náà mi kò parọ́ torí pé ń jẹ inú èsì lọ́wọ́ ní wọ́n ń jẹ tọ́fẹ́ ọ̀ ní láǹbẹ́ wọ́n máa ń paná mọ́ wa lójú. <laughs> Allahu akbar ọlọ́mọ sọ wa lọ́lọ́sọ̀ọ́ ọlágbára ọlọ́run nídìí bẹ́ẹ̀ ọlọ́run bá yáyọ lẹ́dínà àmọ̀ ẹ̀yìn lùgbàgbọ́dọ̀ látàkùlù àmúwálẹ̀kùn bẹ́ẹ̀ nẹ́kùn bẹ̀lẹ̀ bọ́ọ̀tì ọlọ́run bá ní ẹ̀ máa gbára yín o ilà à ń tẹkùn náà tìjára bísínẹ́sì ní kẹ́sì o tìjára bísínẹ́sì ní wọ́n fẹ́ aláàrin fa sí gbogbo atajẹ́ muslims àtàfà àtẹnitọ́fà nílẹ̀ yorùbá lè mẹ́tí máa rí táwọn afọ́ sọ pé bẹ́ẹ̀ bá ti kéwú èyí ṣiṣẹ́ nílẹ̀ yorùbá ilẹ̀ mẹ́tí rí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìròrí yìí ìròrí tó yẹ ká bá jagun ni Abubakar òun là kọ́kọ́ wòlíì aṣọ tí wọ́n ti rán ní segini ní máa ń tà Umar bin Khattab olówó ni Usman bin Affan olówó ni Ali máa ń gbé kànga yín sì máa ń yẹ búrẹ́dì anabi wa Zakariya agbẹni anabi Shuaibu ní máa ń anabi wa Muhammad sallallahu òwò ni wọ́n ṣe tí wọ́n fi ríra wọn pẹ̀lú Khadija after nígbà tẹ anabi yìí bẹ̀rẹ̀ dáwà àdíjà ń sòwò wọ́n dẹ̀ náwó yẹn nígbà àdíjà kú ẹkọ́nọ́mì mi ó fà wálẹ̀ díẹ̀ inú anabi bàjẹ́ gan nígbà tí anabi wá fún àwọn ìyàwó Aisha ìyàwó Aisha wa ń sọ fún anabi pé ẹ àdíjà tẹ̀ máa ń ròyìn ni ó ti tó pẹ̀tẹ́mù ah, àdíjà àdíjà ní ojúmọ̀ ẹni jẹ́ agbádùn ṣé ọlọ́run ti fún wa ní ọlọ́run ti fún yín ní àwa táwa sì tún wá dájú anabi ní stop it anabi ní má sọ̀rọ̀ ẹ̀ mọ́ má abdallah ní yàrá òkèèrè mi ni ha ọlọ́run ọba fún mi ní orúkọ àdíjá nù yín ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ní wàá wá wàsá tí níbi má lè ha ìdí haram ní yàn náà owó òwò rẹ̀ ló gbé kalẹ̀ fún mi tí ń ná táàfin jíṣẹ́ ọlọ owó òṣòwò ìyàwó rẹ̀ òṣè bóòlù òṣòwò á ní ìjẹkújẹ ọ̀dàdàkúdà ọ̀dàdàkúdà òṣì ọlọ́run ọba máa mú kó pẹ̀lú nǹkan méjì pẹ̀lú àdúrà àti kéèyàn ó ní tíṣe kíni tó ń ṣe tábàbẹ́jọ àwọn sàhábà táwọn náà táwọn táwọn kéwú àbí kún ìjà àfa òkú òkú kalẹ̀ báyìí inú àfa ó sì máa dùn sáà pé tó kú bá kú kọ̀dá kínú yẹn máa dùn nítorí pé wọ́n rí màgbé òun ọ̀jẹ̀un ń bẹ̀ bókú bá kú tínú yẹn bá wá ń dùn nǹkan kan ti ṣe làákà yẹn gbogbo ẹkún tẹ̀yìn sùn òun ò sí kankan gbé káàdùn kò fìdáhùn ni o kò sí sí fìdáhùn ọjọ́ mẹ́ta kò sí fìdáhùn ọjọ́ méje kò sọ lọ́dún kan kò sí àáfàá tó mú wánú àlùkòrán anabi máa ń jòkó fìdá o kò sí àfa òun lélẹ̀ ayé àdúrà máa ń bòkú o àmọ́ ká jòkó ká wá sọ ọ́ di pati ká máa jẹun ká máa fọ́ egun ká máa jàmàlà ká máa jẹsẹ̀ mọ́ kò sí ẹnìkan kú kò sínú Islam kátó wa má sọ kátó wa kó àwọn tí wọ́n tún jó wàláhì kò sí mẹ́ ẹ dákun ẹ jẹ́ amójútó sẹ́ o nínú àwọn contemporary trials òun náà ni alimar àárẹ̀ àárẹ̀ ọlọ́mọ fa rẹ̀ ṣe wá o wọ́n gbẹ́ lómi lọ sí hospital wọ́n sì ti test fún wọn làwọn òrìn ti ń ṣe yóò sì máa sọ fún wa pé nǹkan kan sò nǹkan sì ń ṣe lòtọ̀ tọ́ba wá rí ọ bóòlù ṣe ní di kèfèrí sẹ́rẹ́ ni tí ò sí mú àtẹni tí ń wọ́ ma àtẹni tí ọ̀rẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ́rùkù tí wọ́n o kò sí tí wọ́n lè ṣe kí ni tí wọ́n lè ṣe o látara rẹ̀ ẹlòmí ń jẹ̀gbẹ́ láàárọ̀ láàárọ̀ ẹlòmí ẹnìkan sì pè mí lórí fóònù ó ní sars ó ní tí ìtọ̀ eh. ó ní ìtọ̀ ó ní ìtọ̀ téèyàn tọ̀ wọ́n wá ní kó wọ́n máa mú padà kó wọ́n lálàáfíà medically and spiritually and islamically ẹ dákun ṣé gbogbo ẹ mú kò wúlò mọ́ lára ni ọlọ́run fi sọ pé kó ṣe kí ni kó jáde báwo ló ṣe tó máa dá àrùn padà sí tẹ́ ẹ bá sì tètè sọ fún bẹ́ẹ̀ yóò mú o. àárẹ̀ yóò tún wá ṣe kí ni yóò tún wá pọ̀ sí. tọ́ba tó wá jẹ́ pé o tó wá lọ́mẹ́bọ pé kí ni ya ma mọ́rùn ara rẹ̀ ọ̀yà máa fi sí ìgbèrí rẹ eléyìí ẹlẹ́rìí máa ní omi àwọn kìnnì kan ní sọ àwọn ayé ní sọ eléyìí ti lọ́mẹ́bọ ọlọ́run ní aláàlá yà gẹ̀fẹ́rọ ayò ṣe àkàbí yìí ọlọ́run lòun ò ní jẹ́ náà rí ẹbọ o àlìjẹ́nà nǹkan kalẹ̀ yẹn ọkọ̀ kalẹ̀ fáwọn tó gbàgbọ́ ni ogun tiwantiwa wà tọ́jẹ́ ti àgbo àwọn egbò ilẹ̀ yorùbá ń sì ń ṣiṣẹ́ ẹ̀hẹ̀ ti india wà tí wọ́n máa ń kó wá ti saudi wà tí wọ́n máa ń kó wá nẹ́gbẹ̀ẹ́ ní abatu sauda àti zemzemu ó ti yé anabi ní inna hadhihi abata sauda anabi ní sẹ́ rí abatu sauda yìí shifawu min kulli da kò sí àrùn tí ọ̀gbọ́ o illa sam ikú nìkan ni ọ̀gbọ́ anabi ni tadawa ibadala anabi ni ẹ máa sọgun wosan fa inna allah lam yada da ọlọ́run farun kan kalẹ̀ sílẹ̀ ayé illa wada yada alahu shifa àfikọ́jẹ́ bọ́lọ̀ ń fi àyìn ìwòsàn rẹ̀ sí eré ilẹ̀ ẹ wá àwọn arúgbáwá okò wọn lè ba anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn ní rẹ anabi wọn ní sika ana tadawa sí a máa sọgun ogun wosan anabi ni ẹ máa ṣe anabi ò ní ká máa ṣe bọ́ọ̀ nínú ilé wa tó bá rẹ̀ wá sọ̀rọ̀ sọ́gbọ́n tí a fẹ́ dájú òní máa rẹ̀ wá ọlọ́run ti pílánì rẹ̀ máa yé ibi kò ní rẹ̀yàn kọ́dà ń rí àwọn anábì ọlọ́run anábì Ibrahim wáyé dá màdí tu fọwọ́ ìṣí ni anábì Ibrahim tó bá rẹ̀ mí ẹyẹ mo mọ̀ kọ́lọ̀ ní ó fún mi ní wòsàn owó lẹ́tì yomi tu ni fún mi yìí ni ẹyẹ mo sì gbà pé òun ló lè pa mí tó ṣe jẹ́ pé tó bá rí ọ ikú lọ ń sá fún mọ́ wàá lọ lè ṣẹbọ nítorí pọ̀ fẹ́ kú nítorí pé tọ́ ọ bá kú ọwọ́ Ọlọ́run ló wà tọ́ ọ bá kú ọwọ́ Ọlọ́run ló tún wà. àárẹ̀ wa dé wọn ní kálọ̀bì kan wọ́n ń la èjì ògbèsè ọláyà wọ́n ń la aṣọ lérí wọ́n ń sín gbẹ́rẹ́ fún wọ́n ń tẹ́fá bọ́ ọ bá kú o ti kú mùsùlùmí bọ́ ọ bá kú òun lè wọ náà òun lè wọ náà iná yẹn ìṣiṣẹ́ náà tọ́wọ́ wọ̀ tó jáde padà ẹni tí ń ṣe sìnà tí ń jẹ rìbá tí ń jowó èlé gbogbo tí wọ́n sọ lẹ́ẹ̀kan tí ń ṣòfófó tí ò túbá ọba wọ ọba ọlọ́run lè fi síná ọba sì wọlé ọlọ́run ló fèrè jì ó ti àwọn gbàgbọ́ ọmọ yìí tọ́lọ́run ń ṣe kò ní jẹ́ kó ọba kan balẹ̀ ní eré ẹ̀ ìṣẹ́jú kan nínú náà ọlọ́run ọba ọlágbára o àmọ́ ẹni tó ṣe bọ́ǹtì ẹ̀ tó wọn bá ti wọ ẹ kò ní jáde aláàlọ́ sọ bẹ́ẹ̀ ní koran kọ́lọ́mọ́ sọ alẹ́ lẹ́bọ̀ eléyìí o yín pàkíyèsí gbogbo àwọn àfa táwọn bá ní sòrò ọ̀dọ̀ wa ni wọ́n máa ń wá wípé àfa nǹkan ti dé o wàhálà ti dé o ká fún ọ ládùúgbà tí wọ́n máa ṣe egbò tá a bá sì mọ̀ tó jẹ́ àrùn ká fún wọn ní egbò yẹn pé ẹ máa lò ká mọ̀ ní wọ́n bọ̀rìṣà o ká mọ̀ ní wọ́n bọ̀rìṣà o ìbọ̀rìṣà ní pé ẹ sín gbẹ́rẹ́ ìbọ̀rìṣà ní pé ẹ lè rìn kánlẹ̀ ẹ lè so kọ́ eléyìí ẹ máa fẹ́ sádẹ́gùn lóru ẹ máa pọ̀fọ̀ sẹ̀wárà àwọn àrùn kan bẹ tó pé àrùn ara ni ó ṣe ànábì àyùbá eighteen years ló lò lérí lérí àìsàn kókó olódùn kan eighteen years wọ́n ayúbọ̀ sí náà rọ̀bọ̀ ọ̀nì mọ́sán ni yàdúrà wọn ta arahamu rahimin ọlọ́run padà fún lálàáfíà yá arahamu rahimin ní sekini òun náà ní í ṣe ọlọ́run sì fún lálàáfíà àwọn àrùn kan bẹ tó spiritual problems tó pé àrùn ẹ̀mí ni àyà yẹn ń já lápèjúwe inú yẹn ń bàjẹ́ ní gbogbo gbà èèyàn òrórùn sùn èèyàn ń làlàkàlà gbogbo àwọn eléyìí sábà pé kì sọ̀rọ̀ àgbo tábà challenge yìí nínú ilé nǹkan tá a lò fún òun náà ni Adua, wọ́n ń pè ìwé àdúrà kan ní citadel citadel náà ń pè ismail muslim ẹ̀yà lọ lè wa ilé títírà yẹn bá ti wọ̀ ọlọ́wọ́n là wọ́n kúrò nínú wàhálà ayé àti wàhálà ọ̀run lóòpin ìgbà tí wọ́n bá gbàgbọ́ tí wọ́n sì ń ṣe tí wọ́n sì ṣe tí ó ṣe kí ni tí ó tún bàjẹ́ ẹ pé mo fòfin sí ismail muslim ni wọ́n ń pè citadel of believer wọ́n mọ̀ pé portrait gbogbo àdúrà tá a nàbí ṣe ni ọwọ́ abẹ́ prayer twenty seven onáfẹ́ àtikáàdù sọ̀bá wà lọ́mọ́sá àdúrà tó ṣe lẹ́yìn àṣùbà ó ṣe lẹ́yìn àlásàrì gbogbo onú lé ní ọmọ ṣe ìyàwó rẹ ọmọ ẹ òun náà kọ́kọ́ béèrè kó tó béèrè kí n ti ṣe àtàmẹ́ǹtì wọn torí pé wọ́n ní bùkátà sí ìsọ ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá mí tí wọ́n bá mí kọ́dà wọ́n ní bùkátà sí àdúrà yẹn ju oúnjẹ àtomi lọ nínú àwọn pírọ́blẹ̀mù tá a ní tọ́jú spiritual òun náà ní kí wọ́n ṣàṣeyàn àṣàṣe yìí sì máa múyàn yìí sì máa rányàn èpè ń bẹ ìgbàdí ń bẹ tí wọ́n bá ń nàyàn tí yorùbá jẹ́ni tí ń dún tọ́ lọ́hùn yóò ṣubú sìgìdí ń bẹ tí wọ́n máa rán sí yàn àlìjáná lè wọlé tí ó sì lọ́yàn lọ́rùn tí yóò sì dákẹ́ tí ó kú tí wọ́n ní ọkàn pariwo látọjú oorun ni báwọn aya àtìlá ti máa ń wọlé lọ́sàn-án yẹn àbí lóru táàrí tí wọ́n wọlé ń lọ lọ́rùn àwọn àlìjáná wọlé láì sílẹ̀kùn wọ́n wọlé láì sí géètì wọ́n sì lọ́yàn lọ́rùn yẹn sì kú òní wọ́n ń pè ní àṣàṣì àránsí àgbàpọ̀ wà àwa ní fóògùn dìfẹ́ǹdì ara wa torí pé tàwa ń fóògùn dìfẹ́ǹdì ara rẹ ọ̀kan nínú àwọn àlìjànú ló fẹ́ bóògùn yẹn ṣiṣẹ́ ó wá fẹ́ fi àlìjànú protect ara rẹ kó lọ́dọ̀ èṣù èṣù sì ni ọ̀gá gbogbo àwọn àlìjànú ajẹ́ ọwọ́ rẹ̀ ló ṣe kínní ló ṣe ní tó lè fi protect ara rẹ òun náà ní orúkọ ọlọ́run agbára ọlọ́run lọ́lọ́run fi ní ra nábì nǹkan bẹ́ o kúl máa jẹnu o má máa dákẹ́ o máa sọ pé a'udhu bi rabbil falaq èyí wá sọ pẹ̀lú ọlọ́run ọba tó lásùbà min sharri ma khalaq níbi aburú tó lọ́n dá aburú wa bẹ́ẹ̀ aburú wa min sharri ghasiqin idha waqab níbi aburú òru wa min sharri naffathati fil 'uqad níbi aburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí tí wọ́n bá dì tí wọ́n bá dì wọ́n dì wọ́n dẹ̀ fàtẹ́gùn sí nǹkan ó sì máa ṣe àjànú kan ló dìde ìdí wọn bá ti wí sí oògùn yẹn àjànú yẹn wà dìde yẹn wà lọ lè mú nǹkan náà ṣe tí wọn bá ní Ibrahim ọmọ ẹ Ádámù ni tàjànú yẹn bá ti gbọ́ lẹ́nu ẹ̀ Ibrahim ọmọ Salimani kí ọmọ wákàtí Ibrahim ọmọ Ádámù náà mọ̀ sí kíni yóò dẹ̀ débẹ̀ tí wọn bá rí kamalẹ̀ ní àdúgbò wa ń bí tí wọn ní kéré ọmọ ọfẹ́ tó wà London tí wọn bá ti bò tán tí wọn bá pè é yóò ní ah àǹtí ẹ pè mí padà eré kan ń sẹ́mi lọ́wọ́ báyìí wọ́n ní ha iná mu iná ti mu láàrin ìṣẹ́jú kan etí wọ́n rí ìmọ̀lẹ́ ọ̀ lọ London o but something has gone to London nǹkan kan ti dé kíni ó ti dé London kí ni nǹkan yẹn jẹ wọn àlìjọ́nù ni gbogbo aṣọ oògùn oògùn tajà oògùn àwọ̀rò àlìjọ́nù ni wọ́n bá ṣiṣẹ́ wọ́n wọ́n wàrà lọ́wọ́ pẹ̀lú àlìjọ́nù kọ́ra wọn lọ́wọ́ lórí bùkátà wọn ọlọ́run ò ní í gbà nídìí bẹ́ẹ̀ ẹ̀yàn máa yá mi ilé ayé táwa ń lò yìí ká protect ara wa ká má di èṣù ọdọ́dọ̀ wa pẹ̀lú àdúrà ká sì má fèsù sọ́ra ká sì gbà pé èṣù máa ń ṣe kí ni oògùn bẹ tí máa mú yàn nípasẹ̀ àdìjẹ̀nu bàbá ní òsì àǹkọ̀ọ̀kọ̀ ayà yìí ń rọ́ pé kò sí kankan kò sí kankan báwo mẹ́wàá ń bẹ àmọ́ ẹnìkan gbé màá lọ́wọ́ ọ̀fẹ́ ta ọ́ ṣé màá lọ́wọ́ máa bẹ̀ ni àbẹ́ni tó gbé màá lọ́wọ́ èyàn gbé ìbọn lọ́wọ́ báyìí ṣé ìbọn yẹn lọ́wọ́ máa bẹ̀ ni àbẹ́ni tó gbé ìbọn yẹn lọ́wọ́ pé dákun. àásọ àṣetáni àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n ń da ayé rú owó ọ̀dà lọ́wọ́ kí ló dé tó ń bẹ̀sù. ọwọ́ ń gbé ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ẹni bá ẹni bá sọ òun lọ́wọ́ ní ayé rò níbàjẹ́ o ẹdún tì mí ẹmójútó mi wọ mùsùlùm ẹnu tẹ mùsùlùm ẹni tí ń darí ayé ọkọ̀ àwọn tì ọwọ́ ọwọ́ dípẹ́ ayé lọ́n ni lọ́nlọ́dọ̀ rẹ̀ kéwu tó dàrú lẹ̀ yorùbá nu jama àfi ká padà sípìlẹ̀ pẹ̀lú àwọn àyà táǹkà yìí ọlọ́run ní mínàlì jìnnàtì wọn mí sàlẹ̀ wàsíwàsí kànáàtì alẹ́tẹ̀ yìí wàsíwàsí fi sùdúrì náà mínàlì jìnnàtì wọn náà ẹbẹ̀ mi kí n sọ yẹn lọ́dọ̀ àwọn àlìjànú àtàwọn ọmọ èèyàn burúkú wọn mí sàlẹ̀ hásìrì ìsá àsádà àwọn olójú nìyẹn ẹbẹ̀ mi kémi ọlọ́run bọ́ sọ yín níbi aburú àwọn olójú àwọn èso oògùn èsì nìkan mọ́lẹ̀ àwọn eégún kan jọ àwọn kan wòyàn báyìí náà ni wọ́n rànjú sẹ́ẹ̀rí tí wọ́n ti najú yẹn ọfà kan jáde tọ́fà yẹn bá ti jáde àlùjáde tọ́wà ń kàràkàrà yọ kàn bá ọfà yẹn lọ ni yọ mọ̀ wá lọ bí tí wọ́n wò yẹn tọ́wà dé pé mọ́tò tuntun bá ní yọ wọ bẹ̀ tọ́wà ti wọ bẹ̀ yọ lásìdẹ́ǹsì tọ́wà dé pé ilé ni wọ́n bá wò ilé yẹn lè dàwó tọ́wà dé pé èèyàn ni wọ́n bá wò tóńtọ̀ wọn ò ní protection la ó ti yé ó lè darọ́ arábìnrin kan ó gbọ́ ọmọ rẹ̀ wá ọmọ rẹ̀ ọmọ medical doctor ni ìwọ̀n ń sàlàyé àwọn nutrients tí ọmọ máa ń jẹ healthy ọ wá ní ẹwọ ọmọ ọmọ mi àwọn oúnjẹ tí màá fún tí màá fún tí màá fún ni ẹ rí i pé ọ wà healthy gan ojú kan bá ṣe kí ni lọ́ba sá ọmọ yẹn sẹ́ni bó ṣe bó ṣe gbọ́ ọmọ yẹn sókè ọ yẹ kó ní masha allah tabarakallah àmọ́ ọ gbàgbé sẹ́ni wọ́n fẹ́ kó ní hall báyìí bọ́ ọmọ yẹn ṣe paralyze anabini alain haq anabini ojú mbẹ ìṣèbánilapa àmọ́ ẹni tí máa ń ka fálákì àti dance lójoojúmọ́ ojú ò ní ṣe kíni kò ní lapa ní ara rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan wa a òrùka kúsanrín àgbékọ́ nínú ilé àrìmọ́lẹ̀ nínú ilé ẹjẹ́ àlọ́lẹ̀ wàwọ́ ẹ̀dẹ kátó jáde láyé àwọn fáwọn tẹ bá gbókù jáde báyìí nígbà gbé jáde láyé wá rí kíní kan tó kọ́ tó fi kọ́ ilé ọlọ́run ọba rẹ̀ ti ń sìn náà nù torí náà ìdílé bá ń sìn nìyẹn máa ń gbàgbọ́ kò sì ṣe déédéé bẹ́ẹ̀ ọgbà pé kíní ó ṣe ń tọ́lọ́ ń ṣe kíní tọ́lọ́ máa ń ṣe fún un yóò protect un anabi ni ẹ máa ka kùrùsí yìí ọlọ́run máa protect yìí ẹwọ táwọn anabi gbé kalẹ̀ fún wa ẹwọ táwọn bàbá ní ká máa ṣe nílẹ̀ yorùbá tẹ́mọ́lá àfáàsì jẹ́ làbí ń sìn bóyá bíi twenty percent ní fi ń ṣèwòsàn eighty percent tó kù ìbọ̀rìṣà ni ọ̀fẹ́ kọ́lé wọn ni kò lè rí ìmọ̀ erigun lé torí ìdíwọ́ àwọn èèyàn tí kò lè bá a parí ilé tani máa mú èèyàn parí ilé eléyìí ti dogun ó ti di ẹbọ oògùn àrùn nìkan lẹ̀tọ́ oògùn afẹ́yí àfẹ́ kíkiri kan ṣe wá ogun ẹbọ ni ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wà lá gbogbo tó bá wà nílé wa a lè ṣe environmental pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run láti ṣe kíni láti kó jáde nítorí pé àyà tó kílíà bí ọ̀sán ní ṣe kíni èdè ń kà yìí nígbà ọlọ́run ní kábúrò ọmọ bàbá sànábì kí lọ́lọ́run ní kànábì ó wí kí lọ́lọ́run ní kànábì ó wí ó ní kó ní kúlì àwòsù kúlì àwòsù kúlì àwòsù ó fún dáǹsì ó fún falákè bàbá ti ń ka wàláì wàláì gbogbo àwọn aláburú ayé wọn ò lè gbé kùrù sí ẹyọ kan gbogbo àwọn aláburú ayé bẹ́ẹ̀ ti pọ̀ tó wọn ò lè dá gbé kùrù sí ẹyọ kan. àdàbí ìtawọ́ fẹ́ sùn lálẹ́ kẹ́ ẹ máa ka aláwùlá ìlàhà ìlàhù àkẹ́tọ́ sùn màláìkà kan ó dùn onígbèrè yín gbogbo òǹran àwọn àlìjànú tí wọ́n máa fa burú sèyàn wọn ò ní wọlé yín wọ́n máa kọjá wájú ni wọ́n ní wọ́dọ̀ yín kùrù sí ẹyọ kan péré àyìnbá bí ànábì fún wa níyẹn wá ìtẹ́nìkan tó àwa dọ̀rọ̀ ọ̀rùwa dẹ̀sìnrú àwọn èèyàn ṣe mọ àmọ̀ ẹ̀tọ́ láàrin ilé mùsùlùmí àti ilé babaláwo mọ́ ẹ̀ dé ilé mùsùlùmí ẹ̀ bá irí ṣiṣẹ́ àwọn jàǹkáwọ̀ rẹpẹtẹ tẹ́ ẹ máa béèrè pé ẹ dákun ṣé ayé mùsùlùmí ẹ dákun tó rọ ọlọ́run bá níparí ọ̀rọ̀ mi lẹ́yìn náà polygamy ó wà nínú issues àwọn tọ́lọ́run fi ṣàdánwò fún wa ní àwùjọ àwa muslims kì í ṣe yorùbá nìkan ó fún àwọn arab polygamy is one of the of Islam wàllá kò sí ntọ́wà nínú Quran tí ó jẹ́ oore fún humanity humankind kò sí ntọ́wà nínú Quran tí ó jọ pé ẹ̀ ní lóore ń bẹ̀ omi bó ṣe dáa tó tọ́lọ̀ ni a mú ó fara tẹ́yìn bá mú lámojù yóò dà láàmú polygamy da púpọ̀ báyà ṣe ń apply rẹ̀ lọ́fà tá a fi ní problem ilé ẹlòmíì ti scatter torí pé wọ́n fẹ́ yàwó mi ìyàwó tó kọ́kọ́ fẹ́ bó ló ń ṣe sí nígbà tó fẹ́ yàwó tuntun ìjọ ń ṣe déédé ìjọ ń ṣe déédé ìjọ ń ṣe dọ́gbadọ́gba ọlọ́run fa nkíhun atọ́ abalẹ̀kùn mìíràn nìsa ọlọ́run bá ní ẹfẹ́ èyí tó bá wù nínú àwọn obìnrin mọ́tìnà ẹ̀kọ́ méjì méjì ìpìlẹ̀ ní kéèyàn níyàwó méjì wọ́tò láàṣà àbíkẹ́fẹ́ mẹ́ta mẹ́ta wọ́rù bá àbíkẹ́fẹ́ mẹ́rin mẹ́rin fàníkìftà allah ta'adilu àmọ́tẹ́ bá mọ̀ pé ẹ̀ ẹ ní ṣe déédéé fàwa ida ẹ dúró lórí ẹyọ kan àmọ́ ìpìlẹ̀ ní káfẹ́ méjì torí àìlè ṣe déédéé ló jáde oní ìyàwó kan torí àwọn obìnrin yìí ni wọ́n pọ̀ jù láyé oyè obìnrin eighty ọkùnrin forty tá a bá mú kọ̀ọ̀kan mélòó ní òkun forty mo ládàá wọn sí àwọn tó wà nílé ni wọ́n rí ọkọ tiwọn náà níbo wọ́n ti fẹ́ rí ẹ màá yà mí níbo ti fẹ́ rí àbọ̀ ẹbí ọ̀sẹ̀ baptist school One eighty eh, minus forty àbí. ìtọ́ yẹ ká ṣe ní ká ṣe kí ni ká tó mú kọ̀ọ̀kan sí káwọn ọmọ ìyá wọn lóbìnrin káwọn bá máa dààmú wọ́n wà láwọn ọgbà salamu aleykum warahmatulah ẹ sẹ́rí ibi adé yìí ibi adé yìí try and learn ẹ dẹ́kun tó ẹ yá lè bẹ̀ lọ́hùn gbogbo ẹtọ́ bá fẹ́ sí ìyàwó kejì kó lè bẹ ọ lọ kó lè bẹ ọ lọ kọ́mọdé gbogbo wàhálà tó fọjú ọjọ́ ayé rẹ̀ ṣe fún rẹ lọ fẹ́ dànù lẹ́yìn náà káwọn obìnrin kan lè bẹ̀rù ọ lọ tọ́wádé pọ̀ ọmọ tiẹ̀ lọ́ba lélẹ̀ bóyá opó àbí nìfọ́sí tí ẹnìkan fẹ́ fẹ́ ṣe kejì tí ìyàwó tọ̀hún wá pé ọwọ́ gbà arábìnrin yẹn wọ́n máa wá báyàwó yẹn jà pé kí ló dé tó ṣe kí ni tí ó gbà òun ò sì nígbà. ṣẹlẹ̀ pé ìkà ni wọ́n pè bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa lè ní ọlọ́wọ́n bá ní ala kíftàn làtà àdìlù tẹ́ ẹ̀ bá lágbára oyè ẹ má dáwọ́lé agbára jíjẹ mímu àti ilé tí wọ́n gbé àtàláfíà ara rẹ̀ àláfíà ló fi ṣe kíni ló fi tẹ́ wọn lọ́rùn lóru àti lọ́sàn tí ti ṣe agbára wọn ní fàwa ọlọ́wọ́n bá ní máa yẹn náà ebi ń pàyálé ó ti yé ọlọ́fẹ́ fi ìyàwó kejì sin lọ́hùn wọn ò fi sin lọ́hùn fẹ́ fi ṣe ọlọ́ni ọfẹ́ fi ṣe ọlọ́ni ọfẹ́ fi ṣe ọlọ́ni ọfẹ́ fi ṣe ọlọ́ni nítorí pé polygamy ó yẹ ìgbádùn ni fẹ́ni tó bá tẹ̀lé ṣẹ̀ríà yóò mọ̀ wá jẹ́ ìyà fẹ́ni tí ó bá tako ṣẹ̀ríà tí polygamy kan bá ti forí sápá ẹ lè wá àwọn tó wà ń bẹ̀ àdàgbẹ́ ní ọkọ lọ́ta kò ṣẹ̀ríà àbí ìyálé ló ní irọ́ òun lóòótọ́ gbogbo téèyàn máa ní ló ní àmì mi ọgbà wáyé tọ́lọ́hún ní òun gba ọkùnrin láàyè tí wọ́n wàá sọ pé ìwọ ọgbà láàyè who are you níwájú ọlọ́run àbíkọ́dé pé ìyàwó tó dé lòun fẹ́ sítọ̀ ń dì í ife àwọn bá mi mọ́lẹ̀ jẹ tẹ́lẹ̀ ni ìyàwó ẹ̀gá lọ́sọ̀ọ́sẹ̀ kínni lọ́sọ̀ọ́sẹ̀ dé yẹ ìyálé wọn máa sọ pé wá gbọ́kọ́ òun wọ́n ní wọ́n lè fẹ́ méjì ẹ̀yin méjì náà lẹ́ ní ẹyọ kan yẹn sábà fẹ́ mẹ́ta ẹ̀yin mẹ́ta lẹ́ lẹ́yọ kan yẹn mọ̀ pé wọ́n wá fẹ́ kọ́ ọ̀rẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe ẹni tí ń bọ̀ náà kó náà mọ̀ dalérú torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn máa ń fẹ́ fi sọ́dọ̀ ìyàwó tuntun tọ́ba sì ti ń fi yẹn sọ ma pé èyí tó gbó náà wọ́n náà ló lógbó lẹ́yìn náà wàlá tẹ̀mí lú kúnlẹ̀ lẹ́mẹ́yìlì fàtẹ́tẹ̀rú wa kẹlẹ́ bọ̀ ìkàlà ń ṣe ẹni tó bá fẹ́ gbádùn polygamy tá a bá ń ṣe dáadáa eighty percent sí ìyálé tó bá fẹ́ ṣe polygamy hundred percent lọ́mọ ṣe sí. torí tóbìnrin máa ń rò ní pé tẹ́lómi bá ti dé ọwọ́ àgbà àyè ń financially owó tán fáwọn lójú tàwọn méjì òun ò ní tá a bá ń ṣe dáadáa ọmọ pé lẹ́mẹ̀wá wọ́n tó fẹ́ ṣe polygamy ó ṣiṣẹ́ o ìgbádùn wọn bẹ́ẹ̀ àmọ́ ṣẹ́ wọn bẹ́ẹ̀ yóò ní àwọn tí mo fẹ́ ṣe ń gbè mí ẹ̀ ọmọ wo kí ló ń ṣe lójú kí ló ń ṣe onímú kí ló ń fẹ́ kí ló tún fẹ́ ẹ eh, ìròrí tiẹ̀ oníjó ṣiṣẹ́ lára àmọ́ eh, eh, èèyàn mọ lójú àbí ń bọ ọjà yóò bọjà yóò bọjà èmi àti ẹtẹ máa ní kájọ pín fóònù yìí kájọ máa lò èmi àti ajá ajá wọ́n fẹ́ lò lágùn mọ́kànlá èmi fẹ́ lò lágùn mọ́kànlá bọ̀ àpàlẹ́jà ìwọ náà làwọn méjì fẹ́ ṣíà kéwàá ṣèjà lówú àfọwú tó bá ti dówú ṣẹ̀tọ́ọ̀. òun ṣètò yìí aha yìí máa ń gún obìnrin ní máa fi ń bírèkì lé wọn yóò sọ pé ilé ayé ó ti wá dàrú báyìí o ẹ̀yin méjèèjì ẹ̀ wá ní sẹ̀mí tó gbádùn ọ e, o kíni kan ọ̀ràn okùn Oye ara orókùn ara orí kíni ma máa wá ma gbẹ ta ni kó bára ìjọba ọlọ́mọdé o solution láàrin ìṣẹ́jú méjì tó kù òun náà ni pé kádàkùn torí tọ́lọ́wọ́n bá kálọ̀ lè mú ẹbọ kó ń bẹ̀ tábàtì mẹ́bẹ̀ kó ń bẹ̀ ilé wọ́ọ̀dì ilé aláyọ̀ ẹ̀ inṣàlá ọlọ́mọṣà fún wa ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlùbẹ́dà àdádálẹ̀ wọ́n ní wá sí tìjàníyà ẹnìkan ní ká wá sí kọ̀dìríyà ẹ padà jánu lé o tọ́lá ànábì ọ̀tí aṣọ funfun bẹ́ẹ̀ làwọn sábà olùlú mọ́ṣáláṣí tọ́mọ̀ kan bá ti wá dìde nínú lé yín yọ sọ fún yín pé innovation this is beda ẹwà ẹwà bẹ̀rẹ̀ wàhálà wọn wà ní ọmọ yẹn ti ọmọ yẹn ti yẹ láìgbọ́rọ̀ ó ti lọ lè gbẹ̀sìn ẹ̀yin ẹ fún sẹ́wù yín kó mú ẹ̀rí wá nu kùránì bí ti ní ká máa tẹ́ aṣọ funfun ẹ ti sọ fún àlífà yín kó lè mẹ́rin wá fún yín bo ni wọ́n ti ní ká máa lùlù mọ́ṣáláṣí tẹ́ ẹ̀ bá lè jẹ́ pure sunna nínú ilé ilé break lẹ́yìn náà àzínà sìnà nínú ilé ìmọ̀ jẹ́ break ni tọkọ bá ń ṣe sìnà àdìsí kiri ọ̀ padà lọ àárẹ̀ padà sí yóò sì kó wa yóò tún mú àárẹ̀ wálé fáwọn ọmọ tí wọ́n jọ pin èèyàn ní ma ṣe sìnà kọ́mọ́ sàárẹ̀ tọ́wọ́ tó wọ́n á kó àrùn fámìlì ni wọ́n jọ pin ilé ìmọ̀ break bóbìnrin bá ń ṣe sìnà ó ti ṣetán láti fọkọ ẹ ó ti ṣetán láti fàwọn ọmọ ẹ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ à ń sìn fóònù wa àwọn máa ń bí mọ́ra ni torí àwọn iṣẹ́ bú tó ṣe kíni tọ́wọ́ à ń bẹ̀ ọkùnrin náà máa ń gbé fóònù ẹ̀ sá ìyàwó náà máa ṣe kí ìyàwó rẹ̀ ó sì gbà fún torí àdánwò ńlá ti ń bọ̀ lérí ìsìnà tọkọ rẹ̀ ń ṣe kínní ti ń ṣe ń ta ìsìnà burú wọn náà fẹ́ kán bá ìyàwó ẹ̀sùn náà àwọn ọmọ rẹ̀ ọdẹ ń protect wọn ọ̀fẹ́ kẹ́nìkan dọ́dọ̀ ọmọ ẹ̀ wáyé tó wà ńlọ́dọ̀ ọmọ ọlọ́mọ wáyé tó ńlọ́dọ̀ ìyàwó ìyàwó ẹni bá sì wá jálé onlé tó fi bó tiẹ̀ ilé tiẹ̀ padà dàrú ẹ̀dá lọ lè wáwó ẹ̀dá ẹ̀ nínú àwọn tí máa ń balẹ̀ jẹ́ òun náà ni films tí mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nínú ilé àwọn fíìmù táwọn máa ń wò yẹn àtìyàwó ní máa ń da ẹ̀mí wọn rú tọ́ba ti bọ̀kàn jẹ́ ìwàkiwà ni wọ́n ṣe kíni ni wọ́n máa wò lẹ́yìn náà music oye òun náà jẹ́ àwọn pàpàǹbarì sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ilé kò sí tẹlifíṣàn bẹ̀ mọ́ bọ̀tí fóònù wà ń bẹ̀ sẹ́ni gbogbo tó wà lé tẹlifíṣàn pátá ti wà lérí fóònù fóònù bó ṣe rí irinṣẹ́ kan ni oyè tọ́jẹ́ pé èyí lè lò sọ́nà tó dáa èyí lè lò sọ́nà tí o ṣe kíni ọ̀nà tí ò da àwọn ọmọ gáìdì àwọn ọmọ wa lérí ẹ̀ ọmọ tí ó bá tí ì tó lo fóònù ẹ má má gbé fóònù fún ẹ má má gbé fóònù fún fífòun ṣe wà yìí especially tó bá jẹ́ iphone àbáwọn tó ní applications bó ṣe wà yìí gbogbo tíra tó gbanú mọ́ṣáláṣí ó wà ń bẹ̀ o tí ò ní bùkátà sí kọ́ máa du tíra káàkiri mọ́ ó ti wà ń bẹ̀ ọkàn sí i kọ́dà ò ní dààmú kó tó rí àwọn lectures àwọn afa sunna wà ń bẹ̀ rẹpẹtẹ téèyàn máa develop spiritually bó ṣe tó wá wà yìí dẹ̀mọ́ bí ìpàtẹ ni wọ́n pàtẹ ni àwọn ẹni eré pàtẹ àwọn ẹni ibùsẹ̀ kí ni bó ṣe wà yìí bẹ́ẹ̀ bá fẹ́ obìnrin tí ẹ mọ̀ tí ọmọ bọ́kùnrin sùn ní òhò ó wà ń bẹ̀ gbogbo dírámà tó wà nílùú ó wà níbẹ̀ gbogbo fíìmù máa ń ṣe ń ba tí wọ́n ń tààyàn lọ́fà ó wà níbẹ̀ bó ṣe wà yìí gbogbo ọ̀nà eré wà níbẹ̀ tẹ́tẹ́ ó wà níbẹ̀ owó èlé ó wà níbẹ̀ kọ́dà bí èèyàn bá fẹ́ di olórí ibú oyè tọ́ba táìpù síbẹ̀ wọ́n sọ fún this is the way. Eh, kò sí tọ́tẹ̀ síbẹ̀ tó ṣe kí ni tí ò lọ ìpè òun fẹ́ ti stupid oyè wọ́n dẹ̀ sọ fún this is the way kọ́lọ́hún kọ́ wọlé àánú rẹ̀ kọ́ sànú wa ọlọ́run ọjọ́ ẹ̀rín ni kẹsẹ̀ rẹ̀ rín o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ti do lórí ibú lára fóònù látara fóònù lásán ọmọ ti do lórí ibú yọ kò ní gbọ́rọ̀ wọn ná ná ná ná kò ní gbọ́ torí tó bá ti wo ntí ọ̀yọ́ kó wò ntí ọ̀yẹ́ kó ṣe ní ọmọ ṣe kíní ní ọmọ ṣe ẹ má jà ẹ má jà fowó ara ẹ má check fóònù wọn lóòrèkóòrè Ibrahim bring your phone oye ọwọ́ àlọ́bí messages lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ti ṣe kíní ọ̀rẹ́ ti ń bá rìn àwọn àwọn ibi tó ti lọ lórí website yẹn ó wò ògìgì lọ́mọ ògìgì ni oníjọ́mọ̀ tọ́ba ti ká lógìgì ó ní tèrè rí àṣírí ẹ̀ Ahmed kọ́mi ẹ̀ ẹ̀ Hasan kọ́mi láwọn ọmọ tí wọ́n ti tó lo fóònù o bàtà àwọn ọmọ tó dé pé ọmọ secondary school kí ni ń tà kí ni ń rà ìyá rẹ̀ lo iPad tán lọ́ba ní ẹ̀ kàfáyà mo fún ọ kí ló fẹ́ fi ṣe kọ́dà àwọn àfáà ni tọ́ba ti jẹ́ pé fóònù náà sọ̀dọ̀ lórí ibú oyé ni òní jẹ́ orí ìwé nǹka ó kún fún ìwé lẹ̀ kó lè kọ́ṣẹ́ torí kí láǹfààní ọmọ tó kàwé lọ́pàdà wà lórí ibú kámẹ́dútó lẹ́yìn náà kí farajọ wà kọ́mọ káráyè kọ́wọ́ dilẹ̀ ìyàwó rẹ̀ jọ́ máa kéwú jọ́ máa ka Kùránì jọ́ máa kọ̀ǹkan jọ́ máa ṣiṣẹ́ domestic eh, work tóbìnrin bá ti ráàyè yọ́ máa dìdàkudà yọ́ máa rojọ́ ọmọ tó bá ti ráàyè yóò dìdàkudà ọwọ́ tó bá dilẹ̀ ní ṣètọ́ ń bẹ́ńṣẹ́ ọ̀pá kò tí ì rí admission lọ́lẹ̀ fi síbọn tí ń kọ́ṣẹ́ mechanic yóò máa lọ́lẹ̀ ṣe àwọn onítàn ṣe window ọ̀dà ẹ̀mọ lọ mọ́dúrásà kan kó lè lọ́dún kan bẹ́ẹ̀ kó tó dá admission àsìkò yẹn lọ́mọ ọ̀pẹ́pọ̀ ọmọ sábà máa ń dolórí ibú téèyàn nímà nítorí pé ọwọ́ rẹ ṣe kíni ọwọ́ rẹ dilẹ̀ níparí ọ̀rọ̀ mi káwa òbí ká má gbélé ilé tóbi bá ti kú mọ́tò oyè dírẹ́fà kú ònú mọ́tò kọ̀ńdọ́kítọ̀ náà fi mọ́tò lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sáwọn pásẹ́njà yẹn wàhálà ti dé ọ̀pọ̀lọpọ̀ wa kọ́dà bá lè ṣe dáwà àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe táwọn olóṣù mẹ́rin kò ní dẹ̀yìn wọlé wò lóṣù mẹ́rin ẹ dákun ọmọdé àtìyàwó rẹ ọlọ́ni yára lẹ́ni amọ̀nà kú anfusakum àlèkùn ọlọ́ni mójútó àwọn ọmọ àtìyàwó ẹ ọdẹ wá fi lélẹ̀ fóṣù mẹ́rin. òun rò pé ṣì lòun ṣe it's not religion. ṣètàn ìrọ̀ kiri ká wa o fọ́tò abẹ̀mí ẹran àti èèyàn ká má jọ wà nílé wa àwọn sitani máa ń wọbẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ torí ààyè náà jẹ́ nkàdísì yẹn lẹ́yìn náà ajá ká má máa jáde ọmọ wọ bí tá a bá ń sékíní tá a bá ń sùn ajá tó ànábì ní tí ajá bá jí nínú ilé yín tẹ́ ń sùn pẹ̀lú ajá tó bá ti dàárọ̀ ọjọ́ kejì wọ́n yọ dèbí òkè Uhud nínú iṣẹ́ rí rẹ wọ́n yọ dànù ajá wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn àjànú burúkú ni lẹ́yìn náà fọ́tò wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn àjànú burúkú àmọ́ fọ́tò tí ó bá jẹ́ sky àbí mọ́tò àbí ilé alẹ́ fi yẹn dẹkọrétì ilé fúláwà ìyẹn dá àmọ́ tó bá lẹ̀ mí kágbé kò nulẹ̀ ọlọ́run bá ní iná yàrá kó wọ́wọ́ kọ́ bílù ọlọ́run ní ẹ̀yin òrésù àmẹ́sù ń sekínì èsù ń rẹ́yìn wọ́n kọ́ bílù gbogbo àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń sọ yín wọ́n ń dẹdẹ́ wá nì wọ́n fẹ́ ká ká dìde mùsùlùmí àmọ́ ká má kú sí mùsùlùmí ọlọ́run bá ní látara òun àwọn ẹ̀yin òmìnira hayes látara òun àwọn yóò sì mú wọn lọ́rẹ̀ ẹ wo bí ta parí ọ̀rọ̀ sí kí ni ká lọ lè yín kírísì nílé wa òun náà ni iman ìgbàgbọ́ káwọn ọmọ rẹ wọn dara wọn tara bẹ̀ sí àìdá kan mọ̀ ní ká máa ní ọlọ́run mọ́sá yọ àáfàá kan náà àwọn ọmọ mi àdúrà burúkú ni nítorí sọ ni pé kọ́lọ́run yọ ọmọ rẹ̀ kan nínú àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn yòókù kọ́lọ́run sọ wọn bá ti dà ọ bẹ̀rẹ̀ ọlọ́run mọ́sá ṣe gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin lóbìnrin ṣe gbogbo wọn ní àáfàá ó lè wá jẹ́ àáfàá kọjá ẹnjìníà O lè jẹ́ àfa kó jẹ́ mẹ́dù dọ́kítọ̀ ó lè jẹ́ àfa kó jẹ́ oyè architect ó lè jẹ́ àfa tí ó máa ṣe dáwà súnà tí ó máa spread gbogbo àwọn táwọn anábì ọlọ́run bá fi ilẹ̀ tí ó sì níṣẹ́ tí ó máa ṣe nídìí bẹ́ẹ̀ mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ àtàgbára ẹni wọn bá tá a sọ yìí ọlọ́run jẹ́ ó wúlò fẹ́mi tí mo sọ ọlọ́mọta jẹ́ ó wúlò fẹ́yìn tẹ́ gbọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا